fún gbogbo ìnáwó yín ìrọ̀rùn. Authentic Entertainment Organization Authentic Entertainment Organization authentic entertainment organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ fẹ́ MC fún ìnáwó yín ẹ fẹ́ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ ah authentic entertainment organization wọ́n tún ti gbé dé fún gbogbo ìnáwó yín ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín ẹ̀yin tí ẹ̀ ti mí kan abẹ́ tí ẹ̀ ti wò pé bò lẹ̀ ṣe fẹ́ ṣènáwó yín ẹ má mí kan mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù authentic entertainment organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín wọ́n bá yín tó ṣètò gbogbo ayẹyẹ yìí oh. wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá níbẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn authentic entertainment organization ìlú London náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹyẹ yìí ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o oh seven nine o oh eight o two five nine four four. 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lọ́ọ̀lì 07 at yahoo dot co dot uk wọ́n ń bẹ lórí twitter wọ́n ń bẹ lórí facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yìí ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí authentic entertainment organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ̀sì rí i pé rere lolúwa. ìbílẹ̀ rédíò nínú kánibàgàgà kánú ni ti ilé bó ṣe wù ká ṣe pẹ́ lájòjò ìròyìn àkọ́tún ìlékè ayé tọ́nà àti ìgbàlódé kánú nílé tí àṣà àti ìṣẹ̀lẹ̀ kàrò ti re débi òǹkà níbi ọ̀rọ̀ kàbìtì tó wúwo tí kò ṣe bọ̀ bẹ́ẹ̀ gbàyà bí àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìpínlẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni òṣìṣẹ́ ti bẹ̀bẹ̀rẹ̀ kábílẹ̀ kẹsí ju ọmọ ẹlòmíì gbogbo ẹ̀yin ọmọ káàró kiri tó fẹ́ kájẹ́ gbogbo àrẹ jẹ máa bọ̀ tààrà níbi ilé rédíò tiwantiwa fún ìpolówó ọjà àti ìgbẹ́sìgà owó ẹ̀dá lọ́sàn láti jẹ́ kí ọjà rẹ di ìlú mọ̀ kákárí ayé ìyá ìbàdàn ìlẹ́ńfẹ̀ wọn ẹ máa kú iṣẹ́ ọpọlọ àti ìfaradà fún ọmọ òdua ẹlẹ́dùn àyọ̀tùbọ̀ tí ó lẹ́yìn délẹ̀ lérí náà tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí zero seven four two four seven two eight seven four three zero seven four two four seven two eight seven four three tàbí studio number o seven four five nine three five three seven nine nine o seven four five nine three five three seven nine nine níbi ká fọ̀rọ̀ wọ́rọ̀ lórí àtọ̀rọ̀ gbèsè yìí ní bílẹ̀ rédíò tiwantiwa táwọn yọ jọ̀ọ́.

dé bí mo ṣe ń dé èmi ó já sọpẹ́ olúmídé ọmọ yín mo tún dé lọ́sẹ̀ yìí mo dé bí mo ṣe ń dé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run báyìí pé ọlọ́run pa gbogbo ìrìn àjò wa mọ́ láti ọ̀sẹ̀ tó kọjá títí dọ̀sẹ̀ yìí a kò rí aburú àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run èyí tó tọ́jú wa dọ̀sẹ̀ yìí tó ṣe aláàbò wa tó ṣe áfà tó mẹ́gà wa àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ èmi ó já sọpẹ́ ni mo tún sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí i ọjà sọpẹ́ olúmídé mr current affairs láti ìbílẹ̀ radio online ní london ibẹ̀ la tẹ̀dó sí nílùú uk adé lọ́sẹ̀ yìí olúwa tó ṣọ́ di ọ̀sẹ̀ yìí olúwa tó bá wa ṣe olúwa tó ń bá wa gbé ẹrù wa tó bá wa tún gbogbo ayé wa ṣe á tún nàìjíríà ṣe láṣẹ ìdùnnà àti áfíríkà lápapọ̀ lọ́sẹ̀ yìí yìí mo tún dúpẹ́ lọ́wọ́ àwọn fans wa lẹ́ẹ̀kan sí i àdúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá tẹ́ ń sọ pé nǹkan tá à ń ṣe ká máa báṣẹ́ lọ pé ẹ̀ ń gbádùn ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ń ràn wá lọ́wọ́ ní ọ̀nà kan àbí kejì tẹ́ ń ràn bílẹ̀ rèdò lọ́wọ́ tẹ́ ń ràn ètò current affairs náà lọ́wọ́ tẹ́ ń fún wa nímọ̀ràn tẹ́ ń fún wa lóye àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wa ẹ̀yin tẹ́ ń ra megabyte tẹ́ ń ra tẹ́ fi data yín tẹ fi ń pè wá tẹ fi ń wò wá àdúpẹ́ lọ́wọ́ yín ibi tẹ ti ń mówó náà ẹ àpò yín ò ní gbẹ o nítorí àpò ṣáṣá mùrà kì í gbẹ àpò yín ò ní gbẹ láṣẹ ìgbàre mo gbàdúrà fún yín pé gbogbo ètò gbogbo ọ̀nà yín àti ilé yín a máa rojú o a máa ráyè o ẹ mo dẹ̀ mo tún fi àsìkò yìí gbàdúrà fún gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ oṣù yín ẹ̀wọ̀n lọ́jà àtàjèrè oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ oṣù ẹ̀kọ́ ọba àdábà oníṣẹ́ ayín lẹ́sẹ̀ o gbogbo ẹ̀yin fáǹsì wa káàkiri àgbáyé mo gbàdúrà fún yín ní ṣàṣetì o ọ̀rọ̀ yín á máa lójútu o láṣẹ Èdùmàrè mo gbàdúrà fún ìbílẹ̀ rédíò náà pé iléeṣẹ́ náà bó ṣe ń tẹ̀síwájú nítorí pé wọ́n ti di àràbà nítorí pé wọ́n ti di oòrùn wọ́n ti dòṣù kákárí ayé ìràwọ̀ wọn ò ní jábọ́ láṣẹ Èdùmàrè torí pé àwọn náà jẹ́ kí ẹ máa gbóhùn wa ní ketekete báyìí mo dúpẹ́ fún mo dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ náà ìyá àbàdàn authentic tí mi mọ̀ sí ìyá àbàdàn authentic general ọlọ́run a máa gbọ́ wọn sókè láṣẹ ìgbìmọ̀ rẹ̀ a dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mùtúmùwà gbogbo ẹ̀yin ará ẹ̀yin wa nílẹ̀ adúláwọ̀ àti nàìjíríà tẹ́ ẹ̀ fẹ́ kí ìlú nàìjíríà kó dàrú nítorí pé mo gbà ládùúrà pé nàìjíríà kò ní dàrú láṣẹ ìgbìmọ̀ rẹ̀ Eh, iwájú iwájú òun lọ̀pá ẹ̀bùn ti nàìjíríà ń rí sí eh, iwájú ni ọ̀pá nàìjíríà wọn máa rí sí nítorí pé nàìjíríà la mọ̀ sí aṣáájú nílẹ̀ áfíríkà àti nílẹ̀ adúláwọ̀ mo dẹ̀ nígbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà nàìjíríà padà sípò ẹ̀ láṣẹ Èdùmàrè ah, ní báyìí mo dúpẹ́ lọ́wọ́ ah, àwọn tó jẹ́ pé wọ́n máa ń pè wá tán máa ń pè wá tán sọ feedback tá à ń gbọ́ nípa prógráàmù yìí ẹ̀yin lẹ́ ń jẹ́ kí a máa ní agbára sí bẹ́ ṣe ń pè wá bẹ́ ṣe ń bá wa wò bẹ́ ṣe ń bá wa pè wọlé bẹ́ ṣe ń bá wa ṣíà ẹ̀ bẹ́ dẹ̀ ṣe ń bá wa láìkẹ̀ òun lágbára tàwa kò jẹ́ nǹkan méjì kò sí nǹkan méjì agbára wa ni bẹ́ ṣe ń pè wọlé tẹ̀ ń ṣíà prógráàmù tẹ̀ ń encourage wa financially ni o morally ni o àti advice tẹ̀ fi ń encourage wa òun ló ń jẹ́ káwa náà máa lágbára sí i nítorí tí ò bá jẹ́ yẹn tí ò bá sẹ́yìn kò lè sáwà ọlọ́run á dẹ̀ máa fún ẹ̀yin náà lágbára gbogbo nǹkan tẹ̀yin náà bá ń dáwọ́lé láṣẹ Èdùmàrè ọlọ́run á máa bá yín dáwọ́lé lágbára ọlọ́run. ẹ lọ́sẹ̀ yìí ẹ̀mí Olúmídé Mr Current Affairs ó já sọpẹ́ mo tún dé lọ́sẹ̀ yìí bí mo ṣe máa ń dé nípa ètò ọ̀rọ̀ tó ń lọ lágbàáyé ìyẹn current affairs tó ń lọ ní Nàìjíríà ni tó ń lọ ní Europe tó ń lọ ní kákàkiri ni ṣùgbọ́n wọ́n nílé la ti ń kẹ́ṣọ́ lòde ilé wa gangan la máa kọ́ tò ká tó ṣe ta nítorí náà ló fi jẹ́ pé ó dàbí ẹni pé tiwantiwa lè tó tiwa ìbílẹ̀ rèjò ọ̀rọ̀ wa là ń sọ jù nítorí pé ta bá tún lè ṣe àṣẹ wa máa mo bá máa tún ta ṣe ìyẹn ni ó fi jẹ́ pé tẹ bá rí wa láàárín àwọn aláwọ̀ dúdú òun ni gbogbo ètò wa ṣì dálé báyìí ó dìgbà tí Nàìjíríà àti ilẹ̀ aláwọ̀ dúdú tó bá gẹ̀ẹ́tì ẹ̀ kó já sọpẹ́ tó sún síwájú àdèmá gẹ̀ẹ́tì ẹ̀ láṣẹ Èdùmàrè now nǹkan tá a mú wá lọ́sẹ̀ yìí òun ni um, ètò ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ tí ó jẹ́ pé wọ́n jáde wípé àwọn fẹ́ díje ààrẹ Nàìjíríà tá wo àwọn ibùkan ní áfíríkà nísìn a ti rí pé um, uganda um, àti um, uganda àti liberia tá wo wò wọ́n àwọn tí wọ́n dàgbà jù ni wọ́n jẹ́ olórí wọn sìn tí a dẹ̀ gbọ́ pé ìyípadà ti ń wà nítorí pé ọgbọ́n ọmọdé náà ń lò wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ìlú wọn wọ́n dẹ̀ wà determine kò easy láti débẹ̀ wọ́n dẹ̀ wọ́n tiraka bọ̀ wọ́n dẹ̀ jáwé olúborí nígbẹ̀yìn ẹ̀ẹ́n mo rò pé àwọn kan náà wá wo àwọn àwòkọ́ṣe yẹn nínú àwọn ọmọ nàìjíríà lóríṣiríṣi àwa rí pé nǹkan tí ò ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ló fẹ́ máa ṣẹlẹ̀ àwa rí pé àwọn ọ̀dọ́ wọ́n tiraka láti sọ pé àwọn fẹ́ máa ṣe aṣojú orílẹ̀-èdè nàìjíríà wípé nítorí pé bó ṣe ń lọ sìn ọwọ́ àwọn àgbàlagbà ló wà pé àwọn àgbàlagbà yẹn ó ti tó àsìkò tó yẹ pé kí wọ́n lọ sinmi kí àwọn ọ̀dọ́ lè gbé gbèsè láti ṣe nǹkan láti fáwọn èèyàn wa ní ohun amídẹrù ohun ohun tó ohun òmáyédẹrùn fún gbogbo mùtúmùwà ní nàìjíríà débi pé àwọn nǹkan tó ń ṣe nílùú òyìnbó làwọn fẹ́ ṣe bó ṣe ń sọ nítorí pé wọ́n gbogbo ẹ̀ tẹ́ bá wo àwọn kàmpéènì wọn ṣùgbọ́n mo wá fẹ́ bi ẹ̀yin ara lé ẹ máa bá mi pè wọlé nítorí ẹ̀yin lẹ máa decide ẹ̀yin tẹ́ wà nàìjíríà àtàwa tá wà ń bí náà tó yẹ pa máa lọ sí nàìjíríà láti lọ dìbò àtàwa tá náwọn èèyàn tá à lè lọ nàìjíríà náà kò ń ṣe pé bó wa ò count àwa tá à ní tá wà ń lu ìta rí àbí tá wà káàkiri àgbáyé tá à ráyè wọ nàìjíríà torí pé wọn ò tí ì fáwọn tá wà ní ìlú òyìnbó láṣẹ láti dìbò ìdíkọ kejì a lè ráyè lọlé ṣùgbọ́n a fáwọn èèyàn wa kán lọ gba pvc wọn pvc yẹn náà máa fi dìbò tó máa mẹ́rin nítorí tó bá rọ̀ wọ́n tó bá rọ̀ wọ́n lọ́rùn nàìjíríà á ràn gbogbo àwa tá a wà níta náà lọ́rùn ni àwọn tó wà ń ta tẹ́bárà àwọn tó wà ń ta tó bá ń ṣakitiyan kò ń ṣe pé wọ́n kàn déédéé sọ ìtara pé kó rọ̀ àwọn tó wà nílé lọ́rùn kó lè rọ̀ àwọn tó wà ń ta lọ́rùn náà ni wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ so now ẹ̀yin aráalé ẹ̀yin tẹ́ wà nàìjíríà ẹ̀yin tẹ́ wà káàkiri even London tẹ́ níyàn nàìjíríà tẹ́ ti sọ fún ọ pé báyìí náà ṣe ń ṣe báyìí ló ṣe é kórí o ìwọ tó ti jáde ẹ wọ àwọn tó wà ní Cairo àwọn èèyàn wa tó wà ní Cairo that's Egypt Africa ni àwọn èèyàn wa tó wà Nigeria àwọn èèyàn tó wà ní Liberia tó jẹ́ pé wọ́n rí bí ẹ eh, no no no sorry Libya àti Morocco àwọn ìlú yẹn fẹ́ dàbí ẹ pé wọ́n ń ṣara wa ni nítorí tá a bá wo development wọn ṣe náà ń ṣe bí àwọn òyìnbó ṣe ń ṣe wọ́n dẹ̀ wà organize ìjọ wo ni Nàìjíríà máa débẹ̀ òun ló máa ń ta àwọn àwa ta wà níta lára wípé aláti sọ fáwọn èèyàn wa ní nàìjíríà pé tẹ bá fẹ́ gbádùn tẹ fẹ́ káyé yín dẹrùn àwọn ọ̀nà báyìí lẹ máa tọ̀ lẹ máa tọ̀ that is why tẹ fi rí pé ó ń káwọn tó wà ń ta lára gan ju àwọn ará ilé lọ nítorí pé àjò kò lè dàbí ilé kò síbi tá a wà tó lè dàbí nàìjíríà hílà hílo àwa tá bí síbi tá a jókòó sí hílà hílo lẹ́rìbọ̀dì jókòó sí nítorí kò ń ṣe ilé wa torí ẹ̀ ni ó ṣe ń ká wa lára ẹlòmíì kan máa ní wọ́n rántí ẹ máa bọ̀ nílé ẹ máa bọ̀ kó sẹ́ni tó fẹ́ wálé ṣóyè but nísìnyí ètò tá a mú wálé ni ni ètò àwọn ọmọ kéékèèké tán fẹ́ jáde ẹ jọ aráalé ẹ bá mi sọ ẹ̀yin èèyàn mi nígboro ẹ bá mi sọ ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ẹ sọ àwọn irú àwọn ọ̀dọ́ tẹ fẹ́ báwo làwọn èèyàn ṣe máa mọ àwọn ọ̀dọ́ tó dáa irú àwọn ọ̀dọ́ wo lẹ fẹ́ kó jẹ kó ṣe Eh, orí eh, eh, kó ṣe ààrẹ orílẹ̀-èdè nàìjíríà àti àkóso kò ń ṣe ààrẹ nìkan ṣẹ́rí nǹkan tó ń pa ìjọba ni pé tí ààrẹ bá wà tí kò táwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tó ọ̀bá jẹ́ lifetime tí wọ́n jẹ́ ìkan náà then understand nǹkan tí mo sọ ni pé the president has to have a cabinet of those who are intelligent who are intellect who are technocrats, who has this brain, who are new millennial thinking. ṣé mọ̀ àwọn àwọn guys sọ pé wọ́n wà lórí internet wọ́n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní India wọ́n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lamẹ́ríkà wọ́n mọ̀ bá amẹ́ríkà ṣe ń ṣe gbogbo nǹkan wọ́n mọ̀ bí àwọn àwọn ọ̀dọ́ bó ṣe lè organize Nigeria with good techno modern technology ṣe understand tí gbogbo wọn bá wà níjọba Nigeria change because ayé ti change so mo rò pé nǹkan táwọn ọmọ yẹn sọ nìyẹn pé àwọn ọ̀dọ́ yẹn sọ nìyẹn on my own part nǹkan tó sọ nìyẹn despite eh, eh, eh, according to nǹkan tí mo gbọ́ lẹ́nu most of them nígbà tí wọ́n sọ̀rọ̀ pé àwọn fẹ́ so because àwọn èèyàn ń bèèrè lọ pé kí nìdí tẹ́ fi fẹ́ jáde so ẹ̀yin aráalé mo fẹ́ kí ẹ mo fẹ́ kí ẹ fi òye gbé àwọn nǹkan wo lẹ fẹ́ káwọn tó nígbà ṣe wà àwọn tó wà Nàìjíríà ọ̀pọ̀ nu wọn ló ń gbọ́ program yìí gan àwọn tó dẹ̀ travel káàkiri náà wọ́n ń gbọ́ kí ni tó máa ń pè wá pé àwọn ń gbọ́ nǹkan tá à ń ṣe wọ́n dẹ̀ náà wọ́n ń gbádùn ẹ̀ so definitely àwọn láti pass message tó da sí wọn ẹ jọ yín ara ẹ like ẹ bá mi share ẹ àníkẹ́ toy toymat ẹ ṣe gan ẹ káàbọ̀ sórí ètò prophet samuel ẹ̀rí ọkàn ṣópẹ́yìn god bless you god bless you too sir asisat àjọkẹ́ gata god bless you Ìbùkún Tóbi Jẹ́jẹ́ yes that's my sister we are doing the same thing and she's in Manchester she will be on the program very soon maybe next week uh, hopefully Babarinde Ishola that's my lovely friend Gbadamosi Kazim, Adeyemi hmm. Ìbàdàn nìyẹn àwọn tiwa nìbàdàn nìyẹn tíátíá àwọn olóṣèlú náà nìyẹn ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ irú àwọn ọ̀dọ́ wo lẹ̀yin fẹ́ tó bá tẹ̀ jẹ́ pọ̀ ọ̀dọ́ ló máa wá jẹ olórí orílẹ̀-èdè williams ọláyínká láti nàìjíríà ṣe gan ah my my executive eh, ògúnsọ̀yà adéwùnmí ọmọgbọ́láwọn ẹ̀gbọ́n mi bàbá mi nìyẹn àwọn ará àwọn mẹ́ńtọ̀ mi nìyẹn ní lagos state ẹ ṣe gan bàbá mi ìjọ tẹ́ bá wá london mọ̀ pé máa jókòó sórí orí àléfà tí mo wà yìí máa bá yín sọ̀rọ̀ fẹ́ràn mi bọ́lájí ọdún sí hmm. àwọn bàbá wa nìyẹn nínú ilé iṣẹ́ nollywood ẹ ṣe gan mo rọ́wọ́ yín ẹ ṣe àìkú àtìlẹ́yìn ẹ bá ṣe ń tira wa lẹ́yìn ojú òní tiwa ẹ ìṣọ̀lá hmm, ìṣọ̀lá mo fẹ́ kẹ́ pè wọlé o ẹ̀yin gangan gangan mo fẹ́ kẹ́ pè wọlé lẹ́yìn mo nọ̀rọ̀ bá yín sọ slum dweller agbọ́dẹ̀mù ìṣọ̀lá mo fẹ́ kẹ́ pè wọlé ẹ ṣe gan ẹ bá wọn ṣe àyà Àníkẹ́ Momsi Toymat thank you very much Prophet Ọláyínká Àjàlá hmm, bàbá mi ní olúwa nìyẹn ẹ ṣe gan my able deacon ẹ ṣe kan bàbá mi god bless you sir olórí fúnmilọ́lá ògúnyọyè thank you my darling ẹ ṣe gan ìbíròǹkẹ́ smith elégbèdé àyà hmm. wọn ní ẹ̀gbá nìyẹn àníkẹ́ mọ́sí toymat good afternoon sir ẹ ṣe gan my dear sister comrade oni bàbá wa ní ìbílẹ̀ rédíò nìyẹn àwọn ọ̀gá pápátá aláṣẹ àti aláṣẹ àwọn aláṣẹ nìyẹn ẹ má jà sọ̀rọ̀ jù kò sẹ́ni tí ò mọ̀ yí bàbá ẹ ṣe gan now ẹ ṣe gan ẹ bá mi share program yìí thank you very much for joining me anybody that is joining me we are talking about the youth the youth are clamoring to take over the government of Nigeria and then uh, we think if the youth are going to take over uh, what kind of youth do we want? Do you think age of a leader is more important or the competency, the character, the integrity, and the capacity. What do you think you need? We don't need just youth. We need a youth that is God-fearing and that have a good character. You understand? That have integrity to protect. That whenever he gets there, whatever he promises, he's going to do. And he has a good, likes-minded people surrounded, surrounding him And then I think that's the kind of youth that we want, who are very energetic, who are agile. You understand? A need àwọn ọ̀dọ́ tó jẹ́ pé gbàǹkọ̀gbì ni tó ní agbára tó dẹ̀ níbẹ̀rù Ọlọ́run tó dẹ̀ ní ọgbọ́n àtòyé láti tukọ̀ Nàìjíríà nítorí Nàìjíríà kò ń ṣe ìlú kékeré rárá kò ń ṣe ìlú kékeré rárá mo ti rí àwọn tó ṣèlú Nàìjíríà tó jẹ́ pé ńgbà tó bẹ̀rẹ̀ wọn ò ní irun funfun ṣùgbọ́n gbà tó máa kú òun irun funfun kó rí wọn ni kẹ́lẹ̀ mọ́ bí nàìjíríà ṣe tó so tí àgbàlagbà arúgbó bá wá ṣe ìjọba nàìjíríà tó ti ní irun funfun irú irun wo ló máa wá ní tó wá máa kú òun so nǹkan tí a ṣe ń nǹkan tá a ṣe gbé ètò ìwá ni afẹ́kẹ̀yìn ara ilé bá wa pè sórí o oh seven four five nine three five three seven nine nine ẹ̀yin tẹ́ bá ń pè láti nàìjíríà europe ní anywhere tẹ́ bá ti ń pè all over the world america ní gbogbo èèyàn mi láti amẹ́ríkà ẹ lè pè ọ̀kẹ́ test wa ṣadé adlad ṣadé ṣadé aládé sorry bẹ́ẹ̀ ṣe kọ orúkọ yẹn ni ẹ ṣe gan yẹ turn bob thank you very much my sister so uh, plus four four seven four five nine three five three seven nine nine um, yeah who is this. Eh, ìbílẹ̀ rẹ̀ jòlẹ̀ wà ọjà sọ pé ló ń sọ̀rọ̀ ta ló ń sọ̀rọ̀ o ẹjọ́ ṣé rẹ́ẹ̀tì pẹ̀lú mr jason. mr jason pẹ́ ló wà lórí oyè yìí o ta ló ń sọ̀rọ̀. bọ́lájí ló ń sọ̀rọ̀. bọ́lájí èwo ń bẹ bọ́lájí kọ́rẹ́nsì. bọ́lájí kọ́rẹ́nsì àbí. lọ́wọ́ náà bọ́lájí láti kọ́rẹ́nsì. láti bo. kọ́rẹ́nsì. ó oh, bámọ́sì. Bọ́lájí láti Tennessee ti Amẹ́ríkà. Oh, láti Amẹ́ríkà, ah, that's great. Ah, Bọ́lájí, ẹ ṣe gan bàbá mi, bàbá BJ. Mo ń gbọ́ yín sà. Ẹ láti Amẹ́ríkà, mo ń gbọ́ yín, mo ń gbọ́ yín. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni BJ, mo ń gbọ́ yín wọ́n kọ́ nígbà. ṣe nípa pẹ́tọ̀ tí ẹ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ nípa pẹ́tọ̀ tẹ bèrè nípa ọ̀rẹ́ ẹ̀ ló rédíò yín ẹ̀ ló rédíò yín ẹ̀ ló ẹ̀ pápátá ká lè gbọ́ yín dáadáa. ṣe ọ̀kẹ́. ẹ ló ẹ̀ ẹ ṣe gan. hello hello. ẹ̀hẹ́ ṣé ń gbọ́ mi sí. mo ń gbọ́ yín definitely fine. mo ní nípa pẹ́sẹ̀ tó lè bẹ̀rẹ̀ nípa àwọn yìí tó pé tọ́fẹ́ jáde as presidency. bẹ́ẹ̀ni sà. ẹ rí adé iṣẹ́ gidi láti ṣe níbi bẹ̀yẹn. because it not support lóòótọ́ pé kí jáde. ok sir yes pitch jáde àwọn ní bí sọ́wọ́rẹ̀ tó fẹ́ jáde gbogbo ìdílé pé tó bá débẹ̀ a lè èyí èsì kọ́kọ́ àti tó bá tẹ̀ ṣe gbogbo ẹ̀ á sọ ọ̀kọ̀ọ̀kan jáde ní ibẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà lẹ́yìn sí i àti láti tún wá ibi táwọn problem ti wà láti lọ nàìjíríà fẹ́ pé the assemblies tó ṣẹlẹ̀ gan nínú rẹ̀ o alákọ̀ọ́kọ́ ní sọ̀jẹ́sì kọ̀ọ̀kan fún ìyàtọ̀ mi sọ fún ìyàtọ̀ mo ní problem nàìjíríà. Hmm ó ti bẹ̀rẹ̀ láti 1966 lẹ́yìn ìgbà tá a gba tágbónílera tágbónílera tágbónílera 1960 àti tóbi republic 1966. ok ok ok. gba àwọn bàbá yẹn ṣẹ́tàrà awúlọ́wọ̀ tó ti lọ. only hmm. person tó tún kópa kò ju jákàndó lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ní kọ̀ọ̀tù nàìjíríà ó jẹ́ láàyè ẹ̀jọ́ ní nàìjíríà lónìí. bẹ́ẹ̀ni ẹ̀ parọ́ but àwọn tó wá gbé bẹ̀ ní sì tó kẹ̀ jẹ́ káwọn àgbàlagbà tó tiẹ̀ tó ní pé tẹ̀ wà lọ́wọ́ rẹ̀ gbogbo ìgbà tó ti ṣe constitution tó ti fi military power tó ti fi ṣe gbogbo nǹkan tó ní ṣe ẹni pé wọ́n pa gbogbo wọn lórí abẹ́ tí wọ́n tẹ̀ ní tẹ́ tó wọ́n ní vision láti tú nàìjíríà tí wọ́n pa wọ́n sọ. Hmm. Awólọ́wọ̀ gan bàbá yẹn ó gbógun gbùngbùn tó fi kú. Hmm. ó sọ fún ní ọ̀rẹ́ tó ọdún bishop láti student àti wọ́n pa wọn ni. ọ̀tọ́ wà bẹ́ẹ̀ sí selfish interest selfish interest nǹkan tí gbogbo wọn ṣe pé à ẹ̀jẹ̀ ẹ̀dá sátara ni o wọ́n fi nàìjíríà wọ́n fi àkọ́yà láti hmm. rí. ẹ̀rí yẹn sọ lóòótọ́. ọkùnrin ṣẹjọba ni wọn Tinubu wà ni wọn Babangida gan wà ni wọn gbogbo wọn tọkọ sọ pé Tinubu gbogbo wọn náà jọ ń pọ̀ ni ṣùgbọ́n ìdílé problem wà gangan eh, eh, èyí tí wí sí pé ṣẹ́rí wọ́n ti ta three generation nàìjíríà wọ́n ti ta tipẹ́tipẹ́ tọ́wọ́ yorùbá bí lè fi yẹn kọ́ lọ wájú ẹ̀ bàrà wọ́n ti ta three generation nàìjíríà hmm. wọ́n ti ta fọ́wọ́n wọ́n ti ta fọ́wọ́n òyìnbó. Hmm. tí ẹ bá wo ìlú nàìjíríà gan fún rẹ ẹ mọ̀ pé àti sábà fún ìtòwó mọ́ ní nàìjíríà. Eh? yes hmm. our duty bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni twenty five percent bẹ́ẹ̀ni twenty five percent àbí fifteen percent. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ right sir ẹ right. Nigeria, nìkan ni ó ní kọ́ńtì tẹ́ ń pé ọ̀rọ̀ tó tòwó níta. ok nígbà tá a fi tòwó ní ìta ẹ mọ̀ pé àní power mọ̀ lórí resources wa. Hmm. nípa ọ̀nà àlè kọ̀ǹtò nǹkan wa ọmọ hmm. wọ́n jẹ̀ lọ ń yá lò wọ́n lọ ń jẹ́ lò wọ́n ni wọ́n ti lù ṣe iná ọ̀rẹ́ jẹ́ ń tún pé wọ́n ń yá lò wọ́n ti lù ṣe hmm. ṣùgbọ́n wọ́n ti gbà pé pé three generation wọ́n ti ń ta àlùkò ní ojú ayé wọn báyìí. ẹ parọ́ o. ń ta ayé three generation wọ́n ti ń ta lọ báyìí pé àní kọ̀kọ́ àní kọ̀kọ́ mọ́. ẹ parọ́ sọ mo dèrè lọ́wọ́ mo ní mo fẹ́ béèrè question kan ní ọwọ́ ẹ̀rọ hmm. mo ní out of nine hundred and ninety two million hmm. population tàbí Nàìjíríà hmm. mo ní ṣé ó fẹ́ sọ fún mi ní pé a fifty thousand well qualified engineer ní Nàìjíríà ó ní àní mo ní o ṣe ó ní kí ni à ń sanwó fún because kò yé mi o a ní agbára mi bílíọ̀nù dọ́là kan tí tìlù ṣe lọ́rọ̀ Nàìjíríà mo ní ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn sanwó fún fún tyrese ni tí wọ́n bá wa tìlù ṣe. ṣé àní steel ni ṣáà wọ́n kọ owó yẹn sápò ara wọn. ṣé àní steel ṣáà ní irin ni ṣáà ní rọ́bà ni. bẹ́ẹ̀ ni mo sọ mo ní ní Ondo state ní Ondo state Lagos state gbogbo àwọn tí ní asphalt yẹn bí túmọ̀ gbogbo kí nìyẹn la ní nílẹ̀ Nàìjíríà ìyẹn ní gbogbo ọbẹ̀ rẹ̀ a ní nílé. Hmm. mo wá ní ṣé àwọn sọ pé àní ẹnjìníà tó lè ṣàwọ̀kì ní ìyẹn ni. a ní rẹ̀ but gbèsè spending habit yẹn ó wà lára wa fẹ́ pé ìwé máa ṣe ná owó akọ̀nàdọ́ nígbà àṣìṣe rárá. àwa apaniwọn àwa là ń ra nǹkan tó ń tà ten naira twenty naira àwọn òyìnbó dẹ̀ ti rí pápá ní wa àwọn kówó fún wọn ni. sọwádìí nǹkan tí wọ́n ṣe fún wa lélẹ̀ ṣé nǹkan tó ṣe fún wa lélẹ̀ olùkọ́ mm. pé wọ́n kọ́ ọ́ ṣe fún wa lélẹ̀ a ní resources àwọn pípín yóò ní resources wọn ò ní tó wa náà fẹ́ níbàdí rẹ̀ wọn ò ní tó wa ṣùgbọ́n wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti mọ̀ pé àwa dúdú àmì ọpọlọ rẹ̀ rárá òun ni pé wọ́n wò pé ó kàn án pípé ni wọ́n ní resources kí làwọn kò fi gba power mọ́ wọn lọ́wọ́ hmm. ẹ jẹ́ ká lọ kúròtì mọ́ọ̀nì pẹ̀pà ní pé kọ́rẹ́ǹsì yẹn pépà náà lọ fi ṣe o pépà lọ fi ṣe o mọ̀ wọn kì í nílò tó ju bí tó ṣe kí ni wọ́n ju owó yẹn wọ́n wá gbé documentation wọ́n gbé náà bàbá ọ̀dọ̀ yẹn lọ́wọ́ àwọn náà bẹ̀rẹ̀ sí gbọ́rọ́ lùwẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí sá wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ogun kan tó wù wọ́n nǹkan tó ń lò against wa nìyẹn so ó bí pé ẹ ṣe gan ó bí pé àwọn bàbá yẹn àwọn àgbàlagbà yẹn wọ́n fèlè wa wó fúlì nìyẹn. wọ́n fèlè wa gan náà wọ́n fèlè wa gan náà wọ́n ti ta three generations yìí yẹn. ẹ ṣe gan mo fẹ́ kẹ́kàn sọ ní gbólóhùn méjì kí ni ẹ lè rọ àwọn aráalé àtàwọn èèyàn kí ni nǹkan tí wọ́n láti rí láti wò nínú àwọn ọ̀dọ́ yìí tó fẹ́ jáde yìí torí pé àwọn ọ̀dọ́ yẹn ń pariwo pé àwọn pé tí ò bá táwọn bàbá yìí bá ṣe ń kọ̀ǹtínú bá ṣe máa bá lọ rèé pé kí ìyípadà lè wá sí nàìjíríà kí nìkan tẹ̀yìn rò pé àwọn ará lélẹ̀ rí inú ọ̀dọ́ tó máa sọ pé ah àwọn dúró pẹ̀lú ọ̀dọ́ yìí. ṣe rí àwọn ará ilé tó kí kọ̀kọ́ sọ fáwọn ará àti nineteen sixty lọ ti ń bá ìyá yìí bọ̀ ó jẹ́ ti di two thousand and eighteen ìyá yìí ò tí ì débi pé bóyá ó bẹ́ta ọjà pàtó ó tún pọ̀ sí i so wọ́n ní opportunity láti mérekì change yẹn ní sí pé ó kéwò ẹ̀jẹ̀ kakúkú mọ́ pàtẹ́bìlì lọ́tọ̀ ẹ̀yẹ ìgbìn ẹ̀dá kúkú mú sówẹ́rẹ̀ sówẹ́rẹ̀ ẹ̀jẹ̀ kà mú mi ò mọ iye tó tẹ̀jẹ́ lè ní tó tẹ̀ tó jẹ́ ọ̀tọ́ fẹ́ jáde tó ṣà tẹ̀ lọ́dún tó wá international bẹ́ẹ̀ni tó tó wá sí international kìíní bí mọ̀rọ̀ yẹn wọ́n ní knowledge yẹn ọba ṣe gbogbo ẹ̀ wọ́n á ṣe díẹ̀. ok bẹ́ẹ̀ni ẹ ṣe gan ẹ ṣe bàbá mi Bọ́lájí láti ìlú wo lẹ pè ní Amẹ́ríkà náà ẹ jẹ́ nóòtẹ́lẹ̀ kí lẹ pè ẹ spẹ́ẹ̀lì ìlú yẹn ẹ spẹ́ẹ̀lì stéètì yẹn. T E. N N. N N. Eh, eh, eh. E S S e. e. Okay, Tennessee. Ah, well, okay. Ah, bàbá mi ẹ ṣe gan inú I'm so happy for you calling in so ẹ jọ ẹ bá bá ẹ má bá ṣíà ẹ má bá monitor program yìí nǹkan tẹ bá rí pé ó kù díẹ̀ káàtó kẹjẹ ká gbọ́ ṣe gan bá mi káwọn family o ẹ bá mi káwọn Amẹ́ríkà ẹ ṣe gan God bless you uh, my brother èyí ìdáyà nwosu you want to uh, uh, Yehidayawosu is one of the aspirant presidential aspirant na one of our presidential aspirant be that o Yehidayawosu uh, eh, we go we go dey expect you for this program this ogbonge uh, eh, our traditional ibile radio yeah we are expecting you we love you also we, we we are not restricted to anybody we just want the youth or whoever even the old one that are capable that can convince uh, our people for nigeria say dem fit do dis thing we want una make una come eyinayanwo so i know you you want to come whenever you are in london come to this program call me we have been speaking concerning your your aspiration you too you dey go for president uh, and then you are a agile youth so make you come tell nigerians or those people wey dey for diaspora wetin you get for our people shey you understand na like this na so i dey talk am na so you go dey talk na so i go dey ask you question wetin you wan go do for there shey you wan go chop money abi you wan go help our people shey you understand that is my uh, another president to be eyi na yanwosu so i dey expect you and when you are coming come with your people to my studio yeah i dey expect you thank you very much eh, bolu alade eh, àbúrò eh, ah, wa nìyẹn látòǹdó eh, ìjà ọlá bàbá wa nu ọlọ́nu olúwa nìyẹn ẹ ṣé gan ọlọ́wà máa ṣàgbára dọ̀tún ẹ ṣé gan god bless you ẹ ṣé gan bọ́lájí bàbá wa bọ́lájí láti Tennessee nílùú Amẹ́ríkà wọ́n ti sọ oríṣiríṣi wọ́n ní ìṣòro yìí ti bẹ̀rẹ̀ tipẹ́ kò ṣẹ̀ṣẹ̀ dé tẹ́bá wá wo ọdún tó sọ yẹn 1966 yẹn ẹ̀yin ẹ wo àwọn olórí tó ṣèjọba nígbà 1966 yẹn títí dìsín tó ṣì wà lórí oyè ẹ wò wọ́n kẹ́yìn náà wo ibi tíṣòro wa ti dé ní nàìjíríà èmi ò bìlí pé wọn ò lè ṣe nǹkan ṣùgbọ́n àbáwọn aráàta àwọn èèyàn wa ṣe sọ wípé kán fi àyè sílẹ̀ fún ọmọ kéèké ṣùgbọ́n ọmọ kéèké tí a bá máa filẹ̀ fún nítorí nínú ìjọba yìí náà a ná ọmọ kéèké tán wà bẹ́ẹ̀ tó yẹ pé ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n Bọ́lájí wọ́n ti là á wọ́n ní àwọn tó ní tán ní IQ tán ní capacity tó ní mentality foreign mentality standard tó dáa kò ṣe pé kéèyàn kàn lọ ìlú òyìnbó kò ní ìmọ̀ gbogbo àwọn tó wà lọ òyìnbó náà kọ́ ni ẹ ó dé láti lo ìbò ma ó náà ló mọ ṣe ló wà capable ló competent no àwọn kan wà wọ́n yanrantí ni nípa nǹkan tó ti gbé ṣe ilé ayé wọn nípa ìhùwàsí wọn nípa determination wọn àwọn ọmọ kéékèèké bẹ́ẹ̀ shey you understand there are some uh, youths wey be say dem dey for obodo oyinbo no be all of dem some of dem dey obodo oyinbo they are not you don't know what they are doing you just say make dem come become your president make una watch out look at those young ones who are who are who have uh, uh, who have capacity who who have uh, their own uh, pedigree you understand their name to protect wey be say for international level oyibo too say dem respect dem for what they are doing if you go and look and check their um, programs you go see some of them wey be say oyibo too dey say tuale for them na those ones wey dey help oyibo na him we want make come dey there abi no be that kind of one you want so those kind of uh, youth wey una want make una phone make una tell me the kind of youth wey una want make e dey be our president shey una understand because many people the old ones wey be say dem hold small wey be say dem still get power to do this thing we dey we dey wait for una make una come challenge the young ones at least the young people dey come out dey talk talk talk talk the old ones sef if dem wan convince us say dem still dey there dem still fit do something for us make dem too talk you understand make dem no dey sleep like one person talk say those old ones dey just dey collect money when they get to meeting instead of them make them hold pen make them dey write dey jot the thing wey dem go do for meeting dem go just sleep uh, put saliva for one one side so <laughs> so na him o so that is what we are discussing about now nǹkan tá a sọ̀rọ̀ lé lórí fún àǹfààní àwọn tí wọn gbọ́ ńgbàtíngbàtí la ṣe sáré já wọn sí torí mo ti rí àwọn èèyàn wa kan lórí ibi nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn ọ̀dọ́ ẹ bá wa pè wọlé ẹ pè sórí 07459353799 ẹ̀yin tẹ́ bá wà ní outside Nigeria outside UK ẹ pè sórí plus 447459353799 ẹ bá wa pè wọlé kí ni nǹkan tẹ́ rí sí i ní àwọn ọ̀dọ́ nítorí pé a ti gbọ́ oríṣiríṣi àwọn tó fẹ́ jáde láti dupò orílẹ̀-èdè nàìjíríà ààrẹ ààrẹ ààrẹ wa bàbá wa muhammadu buhari ó jẹ́ kan gbòógì eh, atiku abubakar wọ́n jẹ́ kan gbòógì eh, nínú àwọn tó fẹ́ jáde tó jẹ́ pé àwọn tí a lè dárúkọ wọn nínú àwọn ọmọdé náà wọ́n pọ̀ náà ìkan Ṣòwòrẹ́ ìkan Fẹlá Dúrótoyè wọ́n tún pọ̀ náà lóríṣiríṣi kí ni nǹkan tẹ́ rí sí àwọn àgbàlagbà yẹn àti àwọn ọmọdé ewo lẹ̀yin nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ṣé àwọn ọmọdé ni irú àwọn ọmọdé wo lẹ fẹ́ ẹ bá wa pè wọlé tó bá dẹ̀ jẹ́ àwọn àgbàlagbà yìí náà lẹ̀yin náà sì fẹ́ kán máa túkọ̀ orílẹ̀-èdè nàìjíríà lọ irú àwọn àgbàlagbà wo lẹ fẹ́ ẹ bá wa pè wọlé sórí 074 five nine three five three seven nine nine tàbí plus four four seven four five nine three five three seven nine nine. so ẹ bá wa pè wọlé sí orí ètò yìí láti sọ agbọ́dẹ̀mù ìṣọ̀lá mo fẹ́ kẹ́ pè wọlé nítorí ẹ fọ̀rọ̀ kan tó mi létí. Eh, nǹkan tó ń lọ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ tí ó dẹ̀ díẹ̀ káàtó ṣùgbọ́n ẹni onípọ̀n láti gbọ́pọ̀n eh, agbọ́dẹ̀mù mo fẹ́ kẹ́pẹ́ wọlé eh, mọ́sọ̀yà siri bọ́lájí àwọn ará Italy nìyẹn thank you very much ẹ ṣé àbúrò mi bàbá mi ní olúwa wọn ní ẹ̀ ló we want those who fear God not church goer ẹ ṣé gan bàbá mi yà wọ́n tún ti sọ̀rọ̀ sí o wọ́n ní kò ṣe gbogbo àwọn tó ń lọ ṣọ́ọ̀ṣì náà ni wọ́n bẹ̀rù ọlọ́run ẹ má fi ṣọ́ọ̀ṣì ṣe o ẹ má sì fi mọ́ṣáláṣí ṣe wọ́n ní ẹni tó bá ní bẹ̀rù ọlọ́run tẹ́rí pé ó wà kápébù ní kẹfì ẹ má fi ẹlẹ́yàmẹ̀yà ṣe ẹ dẹ̀ má fi nǹkan tí bàbá wa sọ nìyẹn ẹ má fi ẹlẹ́yàmẹ̀yà ṣe ẹ má fi ètò religion ẹ má fi ṣe wọ́n ní ẹni tó ní bẹ̀rù ọlọ́run tó dẹ̀ kápébù tó ti ṣe rí tẹ́yìn náà mọ̀ pé à eléyìí ó fẹ́ ṣe ó ní determination òun ni kí ẹ jẹ́ ká ìyẹn ni bàbá wa sọ my chairman honourable Bumi, Doctor Bumi Ọmọṣẹ́yìndèmí ẹ bàbá mi nìyẹn àwọn mẹ́ńtọ̀ mi nìyẹn àwọn mẹ́ńtọ̀ mi kejì nìyẹn lẹ́yìn Ògúnsọ̀yà Ògúnsọ̀yà àwọn yìí jẹ́ DG sports Lagos State sports DG ni wọ́n Bùnmi Ọmọṣẹ́yìndèmí àwọn ni former chairman traditional board of medicine wọ́n ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n máa sọ nípa àwọn gbádùn pé kí n máa kárígò ara àwọn tó ń tì wá lẹ́yìn náà nìyẹn tó ń sọ pé ká máa ká máa báṣẹ́ lọ torí àwọn náà hmm, ògbóǹgbò náà wọn ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn ni wọ́n olóṣèlú dẹ̀ tún ni wọ́n àwọn náà máa wà lórí ètò yìí láṣẹ̀dùmàrè láìpẹ́ ìyẹn honourable doctor bùnmi ọmọṣẹ́yìn lèmi tó jẹ́ pé wọ́n pẹ̀ láwọn wọ́n wà nínú àwọn ìgbìmọ̀ tó wà ní ètò ìdìbò ní ìpínlẹ̀ èkó bùnmi ọmọṣẹ́ǹdè mi ẹ ṣé gan bàbá mi you are my mentor máa sọ fáwọn èèyàn mo respect yín a lot ọlọ́run á dẹ̀ máa fún yín ṣe ẹ ní ṣíṣe well done my brother bùnmi ọmọṣẹ́ǹdè wọ́n sọ bẹ́ẹ̀ mọ́sọ̀yà sírì bọ́lájí ó ní my professor <laughs> àbúrò mi tó dáa professor ló pè mí lágbára ọlọ́run màá dẹ̀ jẹ́ professor yẹn láṣẹ ìdùnnú rẹ̀ ẹ eh, fine boy ah, àwọn bàbá mi nìyẹn láti Lagos Island fine boy bàbá àbá àgbàlagbà ọlọ́run tẹ́lẹ̀ àwòsànyà ẹ ṣe gan mo rọ́wọ́ yín bàbá mi ẹ bá mi tẹ àtẹ̀jíṣẹ́ ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi tàjẹ̀jíṣẹ́ tí máa sọ fáwọn èèyàn ẹ bá mi tàjẹ̀jíṣẹ́ ẹ bá mi like ẹ jẹ́ kí n jíṣẹ́ fáwọn èèyàn nípa bàbá mi ṣé àgbàlagbà lẹ fẹ́ àbọ̀wọ̀n ọ̀dọ́ lẹ fẹ́ irú ọ̀dọ́ wo lẹ fẹ́ irú àwọn àgbàlagbà wo kí lẹ fẹ́ lọ́wọ́ àwọn àgbàlagbà kan ṣe láti tún nàìjíríà ṣe kí lẹ irú àwọn ọ̀dọ́ wo lẹ fẹ́ ọ̀dọ́ oríṣiríṣi ló jáde ń sìn àwọn kan bí nípò ti sọ àwọn pé àwọn ò lè àwọn àgbàlagbà yẹn àwọn ti ó ti sú wọn so irú àwọn ọ̀dọ́ wo lẹ fẹ́ ẹ jẹ́ ká mọ̀ irú ọ̀dọ́ tẹ fẹ́ so ẹ lè pè wá sórí o oh seven four five nine three five three seven nine nine ẹ má yẹ kó já sọ pé máa sọ gbogbo ẹ̀ mo fẹ́ mo fẹ́ máa sọ gbogbo ẹ̀ kọ́ bá ní ah, ó já sọ pé ṣé òun nìkan ni òun nìkan ló mọ ọgbọ ẹ̀ láti sọ àdáfi sọ pé ẹ̀yin aráalé ẹ bá wa dá sí i nípa àwọn ọ̀dọ́ yẹn tó bá ní nǹkan tèmi ń rí sí àwọn ọ̀dọ́ nítorí tó bá ń sọ̀rọ̀ pa òṣèlú nàìjíríà hmm, kíkéré labẹ́ kéré o mo lè sọ díẹ̀ nínú ẹ̀ mo ṣe jókòó yìí bó ṣe ń lọ nàìjíríà kò sí ìtì mi mọ̀ nítorí pé current person gbogbo gbogbo every angle ni mo wo bó ṣe ń lọ ni mo wà involve kò ń ṣe pé mo wo bóyá ń lọ mo tún wà involve ni most of them so mo lè tọ́ka sí pé ibi báyìí ló yẹ ká lọ tó dẹ̀ máa dà nígbà kan mo sọ fún wa pé ẹ jẹ́ ká má ṣìrìn ẹ jẹ́ a lọ bí báyìí ṣùgbọ́n àwọn èèyàn sọ pé no ṣùgbọ́n this time around ó yẹ ká jókòó ká rò dáadáa ibo ló yẹ ká lọ ṣé àwọn ọ̀dọ́ ló yẹ ká lò ní ṣé àwọn tó sí ní ẹmọ àwọn kan wà ní nàìjíríà tó jẹ́ pọ̀jọ́ tó yẹ pé àwọn èèyàn máa ń fojú tẹ́ńbẹ́lẹ̀ wọn àwọn èèyàn máa ń rò pé ta lé léyìí bó ló lọ ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ mọ́ ẹni tá a lérò kó lè ṣe òun ló máa wá ṣe ẹ má jẹ́ ká wo pé lè ti di military kan ní tẹ́lẹ̀ ẹ̀hún fọ́mà kìíní kan ní no ó lè jọ mọ anybody tó bá ní kó capable strong ó dẹ̀ níbẹ̀rọ lọ ó dẹ̀ sọ pé òun fẹ́ ṣe òun ni kẹ́yìn nàìjíríà tẹ̀lé tẹ́tí rí pé òun kan ti ó ti ní ó ńgbà tó ń sọ̀rọ̀ ó sọ ọ̀kan tó mọ́gbọ́n wá ó dẹ̀ sọ tó máa ṣe láti mú ayé dẹrùn ṣẹlẹ̀ àwọn ẹlòmíì ò sọ̀rọ̀ wọ́n mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n máa kọ̀ sọ fún yín wọ́n máa kọ̀ gbé manifesto yẹn jáde wọ́n lè ní seven point agenda agenda sorry wọ́n lè ní water láti twenty years ago mi ìromi lẹ́kọ̀ọ́ wọ́n á ní water ìfòlógùn state gan kò sómi wọ́n á ní electricity twenty four hour, láàrin six months kò síná ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn ẹ jẹ́ ká wo àwọn tó ní ọgbọ́n tó nímọ̀ bó ṣe lè ṣe é tẹ́yàn kan bá sọ pé òun máa san iye báyìí ní sálárì ẹ èèyàn kan ti jẹ oṣù méjì tóun bá débẹ̀ òun máa san oṣù mẹ́jọ òun máa san gbogbo ẹ̀ ẹ jẹ́ ká béèrè pé báwo ló ṣe fẹ́ ṣe é báwo ló ṣe fẹ́ ṣe láti san owó yẹn tó bá lè sọ fún àwọn ọ̀jọ̀gbọ́n wà nàìjíríà àwọn tó yẹn mọ̀ wà kí gbogbo wa jókòó ká pé ókè olóòfẹ́ yọ kíní yìí tó bá yọ eléyìí wàá fi eléyìí sí á wá di eléyìí ah, òótọ́ nìkan tí màá yìí sọ ò á rí ṣe ṣùgbọ́n láàrin oṣù méjì màá fún yín ní kíní yìí á di báyìí ṣùgbọ́n ẹ wá rántí béèrè pé báwo ló ṣe fẹ́ ṣe é àwọn tó mọ̀wé wà nàìjíríà tó ń gbọ́ gan tó ń dẹ̀ wà lábroad gan tó ń gbọ́ yín ṣùgbọ́n nítorí pé à ń ka àkọkún nàìjíríà òun ló fà á ta fi ní problem ta wà yìí tí èmi ń sì ti bá dìde ti bá sòótọ́ ń pa lágbájá fún yín pé lágbájá tẹ fẹ́ lò yìí ẹ má lò èèyàn báyìí ló jẹ́ ẹ ní lọ jókòó nítorí kí ni nítorí pé ó ti lórúkọ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí èèyàn kan bá jáde tí ò lórúkọ tẹ́lẹ̀ tó bá ń ṣèjọba yín tí ò lágbára ẹ fọwọ́ rọ sẹ́yìn pé eléyìí ò lágbára eléyìí lẹ fẹ́ orúkọ ni Nàìjíríà máa ń sìn orúkọ là ń sìn orúkọ là ń sìn that is why ta fi ní problem adé má máa ń lé ní tẹ bá ń sin orúkọ kò ṣe pé yóò lè worúkọ báwọn òyìnbó gbà mí wọn worúkọ wọn máa wo iṣẹ́ tó ṣe débẹ̀ ni ẹlòmíì tí ò lè túnlé ètò rárá ẹlòmíì tí ò fẹ́ràn ìyàwó ẹ̀ tí ò fẹ́ rí ìyàwó ẹ̀ ní ẹ tí ò fẹ́ rọ́mọ ẹ̀ gan ẹlòmíì bímọ síta káàkiri kò tọ́jú ọmọ irú ìyá ló ń gbégbá president ẹ ṣẹ́ẹ̀kì ẹ̀ bóyá ó tiẹ̀ bímọ síta bóyá àwọn ọmọ ẹ̀rọ kò fún ọ lówó oúnjẹ báwo nìyẹn ṣe máa fún nàìjíríà lówó oṣù ẹ jẹ́ ká ẹ jẹ́ ká fi bí ẹ jẹ́ ká ẹ ká wò níbi ẹ ká ti bí ìṣáná bàbá ọ̀nà ẹ máa ń pòwe yẹn ká wò láti ilẹ̀ ká wò láti grassroots ẹni tá fẹ́ lò yìí tó bá jẹ́ ọ̀dọ́ ni àwọn ọ̀dọ́ mi wọ́n kálá wọ́n burú some some of our youth they are wicked let's look at them àwọn míì máa fún obìnrin lóyún wọn ò ní gbà á ṣerú yẹn la máa gbé nàìjíríà lé lọ́wọ́ ẹlòmíì ti ní bad record but nàìjíríà ò ní jókòó láti wò yẹn tó bá sọ fún yín pé ah, irọ́ ló pa irọ́ náà pa irọ́ náà pa no ẹ̀yin fúnra yín ẹ̀ ṣe check ẹ̀ báwọn òyìnbó ṣe máa ń ṣe nìyẹn wọ́n máa wo ti fún tẹ̀dọ̀ wọ́n á dẹ̀ tún fẹ́ kí àwọn èèyàn yẹn kàn jáde láti wá ṣe debate ibi debate yẹn làwọn òyìnbó ti máa ń gbọ́rọ̀ ẹ wọ ọ̀rọ̀ tẹ́lómi bá sọ tó bá ń lọ fún bẹ̀ láṣírí ti máa ń tú ọ̀rọ̀ lásán tẹ bá béèrè lọ́wọ́ ẹ o bá ṣe ń pa àwọn olóṣèlú ìkan wáyé tọ́lẹ̀ láyé ní káwọn èèyàn máa béèrè questions wọ́n ṣe pé wọ́n kàn wá fún jamboree ibi tẹ ti ń béèrè ìbéèrè lọ́wọ́ wọn ẹlòmíì tó mọ̀ wọ́n délédélé gan yẹ kó béèrè pé ẹ ẹ Mr. alágbájá ẹ̀yin kọ́ ni wọ́n ní ẹ̀ ń ṣe jàgídíjàgan ní kínní ẹ̀yin kọ́ náà ní ẹ jí owó báǹkì community tẹ sá lọ sílùú òyìnbó nígbà tí yàn jówó báńkì community nàìjíríà tó gbẹgbẹ́ sílùú òyìnbó tó wá lọ́dún mẹ́wàá méjìlá ó sì ní àwọn ibi tó ti jáde àwọn ibi tó yẹ kẹ́ wò nìyẹn tírù yẹn bá wá padà dé ó máa jí gbogbo owó central bank ni so but àwọn Nigerians wọn kì í jókòó láti wo nǹkan kan tó bá ti gbérọ́ fún wọn ẹ̀ jókòó kẹ́yìn gan wò wọ́n ní wọ́n ní ó já sọ pé sọ báyìí nǹkan tẹ́ máa lọ wò ni pé ẹ lọ wò bóyá fídíò wà bí já sọ pé ti sọ̀rọ̀ yẹn tí fídíò bá sí ẹ lọ wo èèyàn méjì mẹ́ta tó lè testify sọ̀rọ̀ tó já sọpẹ́ sọ nítorí pé àwọn tó àwọn àwọn àwọn ẹlẹ́mìí òkùnkùn tó ń yírọ́ tó ń fi manipulate ní nàìjíríà wọ́n ti pọ̀ jù mo bá oníwèé ìròyìn kan pàdé ájì èèyàn kan sọ ó ní olúmídé àwòṣàráfàdín ní Chicago ní last week ẹ alaji di ìṣó ẹ̀gẹ́ àbábẹ́ kú ògbẹ ẹ mo kí gbogbo ẹ̀yin ẹ má bínú gbogbo ẹ̀yin mùsùlùmí látòrí aláàjì aláàjì aláàjà ájì àgbogbo yín pápátá èmi ó já sọ pé mo kí yín lórí àwọn èèyàn mi pátápátá káàkiri àgbáyé pé wọ́n wọ́n kú palẹ̀mọ́ àwẹ̀ o wọ́n kú òǹgbẹ o ẹ̀mí àṣìkà o ẹ̀mí àlàjá o aṣọ ọ̀pọ̀ ọdún láyé o ẹ̀yin gbogbo ẹ̀yin mùsùlùmí mo kí yín fún ẹ̀kú ìwọ̀dún alájì alhaji dean suege èèyàn mi ní Chicago nìyẹn mo kí ẹ ṣe gan wọn ní chairman well done ẹ̀yin gangan náà chairman àjọ jẹ́ chairman ni <laughs> ọ̀gá mo kí yín ẹ bá kí gbogbo àwọn mùsùlùmí tó wà l'Amẹ́ríkà pátápátá pé ẹ ó já sọ pé kí wọn Òṣónàìkè Olúmídé my brother thank you very much o God bless you my pastor ẹ ìbùkún jẹ́jẹ́ àbúrò mi tó dáa well done brother keep the good work brother yes thank you very much i know with your support i'm doing fine eh, osonaike olumide oni olumide you are doing well thank you very much god bless you uh, my brother eh, ẹ ṣe gan gbogbo ẹ̀yin ẹ̀yin náà lẹ ń jẹ́ kí n máa ṣe program yìí nítorí pé bẹ́ẹ̀ ṣe ń encourage mi ngbà míì kò ń ṣe owó nìkan ṣùgbọ́n ìmọ̀ ó owó lọ tá a bá nímọ̀ à ń lówó tí a bá nímọ̀ à ní jìsọ́fì ayé ọlọ́run á dẹ̀ fún gbogbo wa nímọ̀ láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi pátápátá gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá pátápátá ojú tẹ fi ń wò wá ò ní fọ́ o etí tẹ̀ dẹ̀ fi ń gbọ́ wá ò ní di o ẹ mo kí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin fáǹsì wa pátápátá láìkú kan ẹ bá mi ṣíà ẹ bá mi ṣíà prógráàmù ẹ jọ ẹ torí àwọn èèyàn ń wò wá gan àwọn ẹlòmíì máa délé tán bá ti rí tẹ bá ṣíà ẹ àwọn ẹlòmíì á wọn á lè wò ó àwọn kan tẹ sọ pé ẹni tó ń jọjá sọ pé yẹn àwọn tiẹ̀ fẹ́ wò àwọn fẹ́ wo program ẹlòmíì ò kí n rí wò nítorí pé ẹlòmíì ò sí ní orí facebook friend mi kò dẹ̀ lọ sí ìbílẹ̀ rẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀yin ẹ bá wa sọ fún wọn ẹni tí ò bá sí lórí facebook tó bá lè lọ sí ìbílẹ̀ rédíò tiwantiwa lórí facebook kó kó kàn search fún ìbílẹ̀ rédíò tiwantiwa a máa rí wa wò níbẹ̀ tó bá dẹ̀ wá jẹ́ pé ó ní internet kó lọ sí www.ibileradio.com tẹ bá ń ṣiṣẹ́ lọ even gan ọ̀rẹ́ mi tó bá wà lẹ́nu iṣẹ́ tó bá gbé tó bá lọ download ìbílẹ̀ radio tiwantiwa ẹ eh, sorry www.ibileradio.com wàá máa gbọ́ wa ọ̀ tó bá download tún ní radio wàá kàn gbé sẹ́gbẹ́ kan wàá dẹ̀ máa gbọ́ ohùn mi ní kétékété tó dẹ̀ bá máa ṣiṣẹ́ ẹ lọ ò ní láti rójú mi bọ̀ wàá máa gbọ́ ohùn mi ṣùgbọ́n tó bá fẹ́ pè wọlé ó lè pè máa pe nọ́mbà yẹn máa pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan 07459 three five three seven nine nine ẹ̀yin tẹ́ bá dẹ̀ wá nàìjíríà tẹ́ wà lamẹ́ríkà tẹ́ wà ní spain tẹ́ wà lẹ́niwìẹ̀ káàkiri àgbáyé ọláfàbsìn hmm, that's one of my my brother odúmọ̀sù gbẹ̀ngà àwọn àwọn ẹ̀gbọ́n wa nìyẹn ẹ ṣé gan adp uk uh, and ireland yes thank you my brother i'm expecting you to talk adp uk ireland am expecting you to talk I am expecting you to come to my program and talk about the state of the nation titilayo salami thank you my sister god bless you amajuse o eh, ẹ̀yin tẹ́ ń wò wá ẹ̀yin tẹ́ ń pè wá ẹ bá wa like ẹ bá share tẹ́ bá share á rìn gan ẹ lè encourage wa because gbogbo tá à ń sọ yìí àì máa gbé àwọn oríṣiríṣi àwọn èèyàn wá tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ó níyàn kan gbòógì inú àwọn olóṣèlú tó yẹ pé activist náà ni ìdí tí irú òun yẹn advantage ni pé apart from kọ́ta máa béèrè lọ́wọ́ ẹ̀ tó jẹ́ profession ẹ lè béèrè anything pa nàìjíríà kò sí ìtàn ọmọ àwọn náà jẹ́ kan nú àwọn tó jà fún omi ẹ̀ tó jà fún democracy ní 1999 ní 1998 ẹ̀ is it not 94 95 nígbà Abíọ́lá yẹn àwọn náà bọ̀ ní next week so many things lè lè béèrè lọ́wọ́ wọn concerning Naija kò sí ìtàn ọmọ but wọ́n lè dá yín lóhùn ní wéè tó máa fi tó bá fi lè dá yín lóhùn àníṣe bèrè question lọ wọn máa tó wá a máa gbé wọn wá so that ẹ̀yin èèyàn ẹ lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú òṣèlú nínú ọ̀rọ̀ òṣèlú nàìjíríà even láfíríkà lápapọ̀ gan tẹ bá béèrè nípa áfíríkà lọ́wọ́ wọn bóyá ẹ mọ̀ bóyá nǹkan tó ń ṣẹlẹ̀ síra lóun náà lẹ fẹ́ béèrè wọ́n lè sọ wọ́n lè sọ fún yín so now ọ̀rọ̀ òṣèlú nàìjíríà lásán sìn torí pé eh, ìdìbò nàìjíríà ó ti kù sí ó díẹ̀ ṣùgbọ́n kó tó di pé àwọn olóṣèlú yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ni máa jáde ṣe báyìí ó yẹ káwa gan náà rẹ́dì ibi tá à ń lọ irú èèyàn wo la fẹ́ dìbò fún ẹlòmíì ò mọ bọ́ṣẹ́ ẹlòmíì ò mẹ́tọ́ ń dìbò fún kàn máa ń dìbò ni ó dẹ̀ fẹ́ mọ̀ pé báwo ni máa ṣe mọ irú èèyàn irú ẹ̀dá wo ni fẹ́ dìbò fún báwo lẹ ṣe lè sọ fún mi torí ẹlòmíì máa ń béèrè pé ah nígbà tẹ́ ẹ sọ pé ká má gbowó ká má ṣe báyìí lọ́wọ́ wọn yàn irú èèyàn wo la lè dìbò fún wọ́n máa ń béèrè báwo la ṣe máa mọ olè báwo la ṣe máa mọ onírọ́nu wọn ẹ̀yin èèyàn aráalé ẹjọ́ tẹ́ni tó bá nímọ̀ kó pè irú àwọn èèyàn wo la lè dìbò fún ẹ agbọ́dẹ mùsọ̀lá mo fẹ́ kẹ́ pè wọlé tẹ bá gbọ́ mi tó bá yẹ pẹ́ wà bélébù ẹ pè wọlé kẹ́ lè káwọn èèyàn lè béèrè question lọ́wọ́ torí ẹ̀yin náà human rights activists ní at least àwọn human rights activists àwọn public commentators, yẹn they can be able to tell us more of how to go about electing good leaders in Nigeria that is how the uh, that uh, adeolu náà uh, adeolu olúṣòdo he is also is a doctor medical doctor àwọn náà lè wọ́n lè help wa she understand there are some people tí mo mọ̀ pé wọ́n ní wọ́n ní pedigree wọ́n dẹ̀ wọ́n ní wọ́n wà intelligent wọ́n dẹ̀ mọ̀ pa òṣèlú nàìjíríà dáadáa and they are the ones tó yẹ pé àwọn èèyàn kì í gbọ́ tiwọn ṣùgbọ́n they are telling the fact the truth àwọn máa ń sòótọ́ nípa ibi tí a máa lọ ṣùgbọ́n àwọn èèyàn wa tó bá dìgbà ìbò wọn ò fẹ́ gbọ́ òtítọ́ ṣùgbọ́n àwọn tó lè sòótọ́ fún yín àyè tún wà láti sọ òótọ́ fún yín bẹ́ẹ̀ ṣe lè yan lórí àyè wà sí ó kù bí ehm, kí la wà iná ó kù bí seven months no no no ọmọ bí let's say bí àbí eight months ló kù sí kẹlẹ̀ tún fi mọ ọ̀nà tá à lọ so eh, mo fẹ́ yára lọ sí ìpolówó ọjà ẹ̀yin tẹ́ bá bá pè wọlé ẹ lè pe o nítorí ìpolówó ọjà òun làgùn mọ́ gbogbo ẹni tẹ́ sponsor program yìí ẹ ẹ bá wa dòwò pọ̀ ó program current affairs yìí gbogbo ẹni tẹ́ bá fẹ́ support ẹ̀ ẹ lè pè sórí o seven four five nine three five three seven nine nine ọ̀ọ́kẹ́ pé ó já sọpẹ́ ọ̀ọ́kẹ́ pé ìyá àbàdàn sórí o seven four five nine three five three seven nine nine gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ mọ̀ direct contact mi àbí tẹ́ bá fẹ́ bá mi sọ lórí facebook ẹ lè ẹ lè inbox mi kẹ sọ fún mi màá mọ màá sọ bẹ́ẹ̀ máa go about it ẹ̀yin tẹ́ bá tí olóṣèlú tẹ́ bá fẹ́ wá nǹkan tó máa kọ́ sí just feel change lẹ́ máa lẹ́ máa fún wa láti jẹ́ kí àwọn èèyàn káàkiri lágbàáyé kọ́ gbọ́ òun yín ẹ̀ mo fẹ́ lọ sí ìpolówó ọjà nítorí pé ìpolówó ọjà òun ni ogunmu agunmu ah, adp uk and ireland i must acknowledge you you are a great you are a great person even though i have not met you I've seen what you have been doing and I by the end of the day Nigeria will be okay by the power of God. Thank you for your acknowledgement sir. One of our leader introduced me great comrade Ojasope. Thank you very much for for acknowledging me too. Thank you my brother. God bless us. Ah, ẹ ṣe gan wọ́n sọ fún mi pé eh, pé àwọn dúpẹ́ pé mo sọ̀rọ̀ ń pa wọn nítorí ẹni tó bá ẹni tó bá ṣe dáadáa ó yẹ ká gbóríyìn fún mò ń mọ́nítọ̀ wọn mi ń sùn lórí íńtánẹ́ẹ̀tì lórí wẹ́bsáìtì gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ tí bá ní mi mọ̀ irọ́ ni mo apart from internet ẹ ní community káàkiri nàìjíríà mo ti ní àwọn èèyàn lóríṣiríṣi tán máa ń fún mi ní post tán dẹ̀ máa ti máa ń confam pé kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yìí o báwo lẹ ṣe rí sí tán dẹ̀ máa ń sọ fún wa tá dẹ̀ máa gbọ́ sí ẹ̀kíso eh, eh, ah, ìkànnù wọn tó jẹ́ pé àwọn ògbóǹta náà wọn tó máa ń sọ̀rọ̀ tó dẹ̀ mọ àwọn òótọ́ ọ̀rọ̀ tó máa ń sọ àwọn náà ní ADP UK and Ireland orúkọ wọn lórí íńtánẹ́ẹ̀tì nìyẹn thank you very much sir eh, ẹ lọ ẹ jẹ́ ká lọ sí ìpolówó ọjà kábọ̀ ìbílẹ̀ rédíò nínú kágbá kánú nílé sí ilé bó ṣe wù ká ṣe pẹ́ lájò tó ìròyìn àkọ́tún mílíkì ayé fọ́hùn àti ìgbàlódé kánú nílé tí àṣà ti ṣe lẹ́kàrò òdire débi òǹkà níbi ọ̀rọ̀ kàbìtì tó wúwo tí kò ṣe bọ̀bẹ̀ bu àyàfi àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ̀ẹ́ ìpínlẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni oníṣẹ́ yìí bẹ̀bẹ̀rẹ̀ kábílẹ̀kẹ́ sídìí ọmọ ẹlòmíì gbogbo ẹ̀yin ọmọ káàrò jíire tó fẹ́ ká jẹ́ bùgbà rẹ̀ jẹ máa bọ̀ tààrà ní ìpínlẹ̀ rédíò tiwantiwa fún ìpolówó ọjà àti ìgbẹ́sìgà owó ìdákọ̀mùlọ́sàn láti jẹ́ kí ọjà rẹ̀ di ìlú kákárí ayé ìyá ìbàdàn ẹ̀lẹ́ńbẹ̀ wọn ẹ máa kú iṣẹ́ ọpọlọ àti ìfaradà fún ọmọ òdua ẹlẹ́dùn àyọ̀tùbọ̀tì ọlẹ́yìn délẹ̀ lérí náà tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí entertainment organization authentic entertainment organization authentic entertainment organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò oníléeṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ fẹ́ MC fún ìnáwó yín ẹ fẹ́ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ ah authentic entertainment organization wọ́n tún ti gbé dé fún gbogbo ìnáwó yín ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín ẹ̀yin sì ẹ̀ tí mí kan abẹ́tẹ̀ tí wò pé bò lẹ ṣe fẹ́ ṣènáwó yín ẹ má mí kan mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù authentic entertainment organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ ṣètò gbogbo ayẹyẹ yìí wọ́n bá yín mú mc alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn authentic entertainment organization ìlú London náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹyẹ yín ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o oh seven nine o oh eight o oh two five nine four four o seven nine oh eight oh two five nine four four tàbí oh seven four two four seven two eight seven four three oh seven four two four seven two eight seven four three ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lọ ní oh seven at yahoo dot co dot uk wọ́n ń bẹ lórí twitter wọ́n ń bẹ lórí facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí authentic entertainment organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ̀sì rí i pé rere lolúwa. ìbàdàn sọ. wọ́n ṣe wù ká ṣe pẹ́ lájòjò ìròyìn àkọ́tún mílíkì ayé tọ́nà àti ìgbàlódé kánú ni létí àṣà àti ìṣẹ̀lẹ̀ kàrò òjire débi òǹkà níbi ọ̀rọ̀ kàbìtì tó wúwo tí kò ṣe bọ̀ bẹ́ẹ̀ bu àyàfi àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìpínlẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni oníṣẹ́ yìí bẹ̀bẹ̀rẹ̀ kábílẹ̀kẹ́ sí ọmọ ẹlòmíì gbogbo ẹ̀yin ọmọ káàrò jíire tó fẹ́ kájẹ́ búgbà rẹ̀ jẹ máa bọ̀ tààrà níbi ilé rédíò tiwantiwa fún ìpolówó ọjà àti ìgbẹ́sìgà owó ìdákọ̀mù lọ́sàn láti jẹ́ kí ọjà rẹ̀ di ìlú mọ̀ kákàrí ayé ìyá ìbàdàn ẹ̀lẹ́ńbẹ̀ wọn ẹ máa kú iṣẹ́ ọpọlọ àti ìfaradà fún ọmọ òdua ẹlẹ́dùn àjọdùbọ̀ tí ó lẹ́yìn dé ilẹ̀ lérí náà tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí zero seven four two four seven two two eight seven four three zero seven four two four seven two eight seven four three tàbí studio number oh seven four five nine three five. dey now ìbílẹ̀ online radio wey dey for united kingdom for london na ó já sọpẹ́ olumide mr current affairs na he dey talk o he dey talk about uh, as you know as before say na about uh, nigeria issue about politics all around the world the one wey be wey concern us most na nigeria for now na him wan make we make we sort out that's why he dey uh, every time na so so so so nigeria issue some some of us wey dey for Bodo oyibo go dey talk say Ah, wetin concern dis guy with nigeria when he dey for obodo oyibo e concern us o oh, because the thing wey dey affect nigeria dey affect most of us wey we dey for obodo oyibo and if nigeria dey okay most of us no go run come here eh? some people don sell house sell everything because they wan come to make life better for obodo oyibo that is why we are talking about the development how development can come to nigeria na all the secret and all the um, important things wey dey there na him we dey talk about o eh, Adépadà láti eh, Adépadà láti polówó ọjà eh, àti Adépadà báyìí a ti wà lórí ìbílẹ̀ rédíò online gbogbo èyí tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa báyìí ẹ ẹ lè download tún ní rédíò lórí apps yín or kẹ́ lọ sórí www.ibileradio.com ẹ eh, ẹ download ẹ ẹ tẹ́ bá ti download ẹ máa gbọ́ ìbílẹ̀ rédíò ẹ máa gbọ́ wa ní ketekete ẹ á fìdí kalẹ̀ sílùú London ẹ èmi ó jásọ pẹ̀lú mi dé èmi ni pírẹsẹ́ńtà èmi ni mò ń abala ẹ current affairs yìí ẹ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí sí pé ẹ a máa sojú abẹ́ kò ní nípa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ Nàìjíríà ẹ àwọn àlejò wa lọ́lọ́kanjọ̀kan a máa gún ọ wá láti torí request yìí náà ni pé ká máa gbé àwọn àlejò wa lọ́lọ́kanjọ̀kan a máa gbàlejò àṣùgbọ́n lẹ́nìí èmi àti etí mi ó já sọpẹ́ làwà mílíọ̀nù tá à ń ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ètò yìí à ń sọ̀rọ̀ lórí àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ ṣe olórí ní nàìjíríà afẹ́kẹ̀yìn èèyàn wá bá a pè wọlé kí ni nǹkan tẹ̀ ń retí lọ́wọ́ ọ̀dọ́ nítorí pé bí ọ̀rọ̀ tó lórin yẹn kọ́lẹ̀ wọ́n ní ọ̀rọ̀ àgbà bí òṣẹ́ lòrọ̀ bó pẹ́ títí aṣẹ lọ́jọ́ alẹ́ nítorí pé mo gbọ́ pé àwọn bàbá wa bí Awólọ́wọ̀ Nnamdi Azikiwe nígbà yẹn wọ́n ti sọ fún wa pé Eh, wọ́n ní tó bá yá àwa nàìjíríà ayára wa brain tó bá yá ajáfẹ́tọ̀ wa eh, nísìnyí òun ló òun dàbò òun ló mú kí eléyìí ṣẹlẹ̀ nítorí pé tó bá wọ́n ní tí èèyàn bá sún sún sún tó bá kọ ògiri á padà ní pé àbá ah, ah, ah, ó ti tó eléyìí náà pè ní enough is enough mo rò pé nǹkan táwọn ọmọ ọ̀dọ́ àwọn ọ̀dọ́ ìṣe jáde nìyẹn nítorí tẹ bá wo political party ta ní nàìjíríà is almost sixty eight tàdé ń wò pé kó tó di first election more are still coming ìdí wo náà fi pọ̀ báyìí ṣé bọ́ ṣe pọ̀ yìí ṣé ó ṣó wà ìpọ̀ wà ṣé ó ṣé bẹ́ẹ̀ ṣe rí tọ́pọ̀ ẹ̀ṣẹ̀ rò pé ó ó ṣó yẹ àbí kò yẹ nítorí pé àǹfààní wà fún anybody láti join ní political party tó bá fẹ́ nínú sixty eight bẹ́ẹ̀ anybody bá ní good intention láti tún nàìjíríà ṣe lọ sí party kan kó join wọn kí wọn náà máa polongo nǹkan tó fẹ́ ṣe fún ìlú nàìjíríà láti jẹ́ kí nàìjíríà tó bá dẹ̀ rí pò lágbára ó lè pe àwọn ẹlòmíì mọ́ra kẹjọ ṣe òun nìkan tí mo rí pé ó wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kò sẹ́nìkan tán dè lọ́wọ́ mọ́ lẹ́sẹ̀ ibi tó bá wùn ẹ́ lè yà sí ìjọba wa ara wa la wà yìí kí ni nǹkan tẹ̀ ń retí lọ́wọ́ àwọn àgbàlagbà pàápàá president wa tó jẹ́ olórí orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yin èèyàn tẹ́ bá jó lólùfẹ́ president buhari mo mọ̀ pé pọ̀ lórí ìlà tẹ̀ ń wò tẹ́ ń wo prógrámù yìí gbogbo ẹ̀yin tẹ́jú olólùfẹ́ pírẹ́sidẹ̀ntì wa tó wà bẹ́ẹ̀ sí ẹ nǹkan tẹ́ rò pé ó sọ ẹ pírẹ́sidẹ̀ntì wa náà wọ́n fẹ́ lọ lẹ́ẹ̀kan sí wọ́n ti declare wọ́n ti lọ káàkiri sìn láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn fẹ́ lọ lẹ́ẹ̀kan sí kí ni nǹkan tá à ń retí lọ́wọ́ wọn àti àwọn àgbàlagbà míì tó fẹ́ jáde kí ni nǹkan tá à ń retí lọ́wọ́ wọn kí ìbò náà bá ṣẹ́ dé ìbò lẹ́rù pé wọ́n bá dé ìbò lẹ́rù pé à ń retí lọ́wọ́ wọn ní nǹkan tó jẹ́ pé táwọn èèyàn bá tí ó jẹ́ pé táwọn èèyàn bá gbọ́ ọdún wọn máa dùn ẹ lè sọ fún wa kaba ọkẹtẹ àtẹ̀jáde ẹ̀ fún wa ká lè sọ fáwọn èèyàn ẹ̀yin tẹ́dẹ̀ wà ní sáìdì àwọn ọ̀dọ́ náà kí ni nǹkan tí ẹ̀ ń retí kí lẹ́rù ìyípadà wo lẹ́rù pé àwọn ọ̀dọ́ torí èèyàn wa kan Bọ́lájí láti Tennessee l'Amẹ́ríkà wọ́n pè lẹ́ẹ̀kan yẹn wọ́n ní àwọn support àwọn ọ̀dọ́ nítorí pé àwọn bàbá wa yìí wọ́n ti ta ìran mẹ́ta nínú nàìjíríà lóòótọ́ tá bá wò lóòótọ́ ní two thousand and fifteen tẹ́ bá wo gbèsè tí nàìjíríà jẹ tẹ́ bá wo gbèsè tí nàìjíríà jẹ kò ń ṣe kékeré gbèsè tán jẹ́ pọ̀ ẹni tó bá lè challenge gbèsè àbẹ́ tó bá mọ̀ kó òun ní right figure kó pè wọlé gbèsè tán jẹ if nǹkan títí lọ dé èkó gbèsè tán jẹ ó bù àyà mi nígbà kan kẹ̀rẹ̀ nàìjíríà wọn náà máa ń yá àwọn olùbòmí lówó ni àwọn state míì máa ń yá olùbòmí lówó ni nítorí pé wọ́n manage resources but nísìnyí kí ló fà á tí gbèsè fi wàálẹ̀ rẹpẹtẹ tá a jẹ gbèsè débi pé ìran mi ò lè san mọ́ bàjẹ́ tún jẹ́ jẹ́ gbèsè yìí láwọn èèyàn òró jẹjẹ náà rí sálárì san ẹni tó bá fẹ́ fẹ́ ṣe ìjọba yìí sì ó yẹ ká bèèrè lọ́wọ́ pé báwo ló ṣe máa ṣe tí àwọn gbèsè tó wà lẹ̀ torí máa ń sọ fáwọn èèyàn ẹ tó bá fẹ́ ṣèjọba yìí ẹ béèrè lọ́wọ́ ẹ̀ kò gbúdọ̀ débẹ̀ kó wá máa sọ story fún wa <laughs> wípé ẹ lágbájá ló jẹ gbèsè ẹ ẹ ẹ ẹ kẹ tó débẹ̀ sà ọ̀nà owó lẹ́gbà lẹ́lẹ̀ gbà láàrin hundred days láti make sure pé ìyàtọ̀ wà àwọn èèyàn fíìlì yín tẹ́ bá mọ̀ kọ́ tó ń pè ní fíìlì mi Nàìjíríà ò fíìlì kankan rárá báyìí ìnira ni ẹ lè má ṣèjọba kẹlẹ ń ṣe nǹkan kan ẹ ń ṣe nǹkan kan táwọn èèyàn ẹ wo ìlú ta wà yìí àtàwọn ìlú tó da ká má tiẹ̀ sọ ìlú yìí ẹ jẹ́ ká wo Ghana ní last two weeks ni àwọn Ghana gba eh, approval láti jẹ́ kí àwọn èèyàn wọn tó wà ní abroad kán máa ṣe kán máa dìbò láti ta ara ìgẹ̀ra kan nìyẹn ẹlòmíràn ní láti sọ pé torí mo lọ dìbò Nàìjíríà sì máa wá mú bí one thousand pounds or two thousand pounds màá mú lọ màá lọ fi dìbò màá lọ nàìjíríà màá lọ dìbò no ara mismanagement náà nìyẹn it shouldn't be gbogbo àwọn tó wà náà gbogbo àwọn tó wà ní abroad oye tó ń rẹ̀ mí ti nàìjíríà lásán ó pẹ̀lú oye tí àwọn ìjọba nàìjíríà ná tó ń kó jẹ now ẹ wá sọ pé ká wá lọ dìbò ní nàìjíríà lóòótọ́ ẹlòmíì lè lọ ní ti ara ẹ̀ ṣùgbọ́n ẹlòmíì tí ó bá lówó ṣó máa tún wá lọ yáwó àbí máa jẹ gbèsè nítorí pé òun fẹ́ yan olórí sí nàìjíríà ìyẹn ni ghana ṣe approve pé kí àwọn wọ́n jubilate ní la about two three weeks ago ní ghana jubilate pé wọ́n ti ní káwọn máa dìbò ibikíbi tí ghanaian bá wà tí ọmọ ghana bá wà wọ́n lè dìbò ń bẹ̀ láì lọ sílùú wọn so ìjọ wo làwa máa ṣe yẹn ẹni tó máa jẹ orílẹ̀-èdè nàìjíríà báwo ló ṣe fẹ́ ṣe nítorí ó ti wà á lẹ̀ tipẹ́ táwa náà ti ń clamor fún ṣùgbọ́n wọn ò wó bẹ̀ ó yẹ kí àwọn tó wà nílùú ìkọ́ lè dìbò conveniently so tá a bá jẹ́ wàá lè dìbò nígbà tá a ti ní ẹ kí nìkan táwa ta wà lábroad àbáwa tí a jẹ́ ọ̀jọ̀gbọ́n tá a mọ̀kọ́ tó ń ṣẹlẹ̀ ta kàwé dáadáa ta study kò ṣe pé gbogbo àwọn tó wà nàìjíríà náà ló mọ nǹkan tó ń lọ ẹlòmíì kàwé ó ka cambridge kò mọ nǹkan tó ń lọ nǹkan tó bá ti gbélé lọ́wọ́ ni ó kàn máa lọ ló bá kàn ti dé village a kàn sọ pé a kàn sọ fún màmá ẹ pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ wrong information ló fún àwọn ìyá yẹn nítorí ìjọba gan tó yẹ kó máa fún ọ ní right information irọ́ náà pa torí mo sọ̀rọ̀ kan sórí facebook pé nàìjíríà ìjọ́ wo la máa yé rọ́ pa ọmọ tó ń bí nàìjíríà ń sìn gbogbo wọn dẹ̀ ń parọ́ ni everybody tó bá rán ọmọ ṣẹ́ sí ó máa parọ́ nítorí pé àwọn olórí wa parọ́ irọ́ náà dẹ̀ fi ṣẹ̀dá nàìjíríà nígbà tó sọ pé tó fẹ́ débẹ̀ táwọn ọmọ kéèké wú ẹ̀ lórí tẹlifíṣàn tó ń sọ pé ẹ mo fẹ́ máa fún yín ní best education eh, best this best that tó wá débẹ̀ tó ṣe irọ́ kọ́ náà pè yẹn ni àwọn ọmọ kéèké yẹn náà wá máa wò pé ah bàbá yìí parọ́ àwọn náà máa parọ́ tó bá rán ọmọ búrẹ́dì sá lóhùn ò tí gba ṣéǹjì ó dẹ̀ ti gba change àwọn nǹkan tẹ̀ ń kọ́ wọn ni so gbogbo nǹkan táwa táwa táwa nàìjíríà tá a jókòó ká wò nìyẹn kò ń ṣe pé torí pé èèyàn kan ti débẹ̀ ọ̀rẹ́ mi ni ẹ àbí mo fẹ́ rówó lára ẹ̀ no ìyẹn kọ́ ní ṣù tí wọ́n bá rówó lára ẹ̀ owó yẹn gan báwo ló ṣe fẹ́ ná o ò lè fi sí mi náà náà why everybody ò ṣe free bí ìgbà téèyàn kan campaign lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ó sọ pé òun máa ṣe débi pé a need láti mọ̀yàn o ní láti mọ̀ èèyàn kọ́mọ ẹ tó wọ yunifásitì bó ṣe ṣe ń lu ìní yẹn tọmọ ẹni skul tó bá wù wọ́n lálẹ́ ní gbogbo yunifásitì máa fún ẹ ní ọmọ ìfà ẹlòmíì máa ń ní skul mẹ́jọ ẹ tó bá tọ rọmọ pa kó challenge mi ọmọ mi máa ń admission skul mẹ́jọ pọ̀ skul wọn ló máa pè pé wá a fẹ́ fún ẹ ní ọ̀fà a fẹ́ fún ẹ lọ́fà a fún ẹ bọ̀ nàìjíríà ọmọ skul gbogbo ẹ̀ tó bá lọ sí tó jẹ́ òun ló score best school òun ló tún máa struggle tán tán máa ní kó jókòó sílẹ̀ àwọn tó dẹ̀ tọ̀ tọ̀ gbà ọkàn ìjọ òun la fẹ́ ṣe yẹn dà so mo believe pa àwọn tó jẹ́ youth wọ́n lè change system Nigeria Nigeria aláti change ẹ̀ wọ́n láti overhaul system Nigeria it's not working a lè máa bá lọ báyìí ẹlòmíì tó rán ọmọ lọ school sí tó invest millions lórí ọmọ ní school Nigeria kò mọ̀ bóyá tó bá tún jáde lòun lòun yìí tó bá máa tọ́ ọmọ yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kí àwọn ètò tíjọba ní láti làálẹ̀ pé tọ́mọ bá ń jáde ẹ̀ bí kéèyàn kan sọ pé sọ pé táwọn ọmọ bá lọ tọ́ bá lọ sáf olóye báyìí tó máa fún wọn tí kan nu wọn bá ká má àgbàdúrà kí nǹkan tí ò dá ṣẹlẹ̀ sí olóye tó máa fún wọn ọtọmátìkì ni ó ti wà ní òfin bọ́n ṣe ń ṣe nìyẹn tó bá débẹ̀ ó lóye tó máa fẹ́lẹ̀ ó ti wà ní òfin àwọn tó jẹ́ pẹ́ńsọ́níà nàìjíríà wọn ò gbúdọ̀ ráre nítorí pé àgbàlagbà ni ó pẹ̀lú nǹkan tó ń fa wàhálà sí nàìjíríà tẹ́ bá fi wàhálà obìnrin ráre ní nàìjíríà gbogbo obìnrin tó yẹ kán gba ìtọ́jú tó dáa tó ń sọ́fà nóòrùn àwọn obìnrin tó ń sọ́fà àwọn àgbàlagbà kan ti ṣiṣẹ́ tó ti ṣiṣẹ́ ṣiṣẹ́ tó ti lo gbogbo ọjọ́ ayé wọn ṣiṣẹ́ ẹ̀yin tẹ́ débẹ̀ láàrin oṣù kan ẹ wá ń lo jet àwọn àgbàlagbà kan ṣiṣẹ́ ẹ̀ẹ́dẹ̀bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run nàìjíríà náà òun ló fi jẹ́ pé nàìjíríà sáré padà sẹ́yìn sí i nàìjíríà tó ti ń wò wájú gbogbo nǹkan la fi sáré padà sẹ́yìn ká dúpẹ́ lọ́wọ́ wọn kan tó jẹ́ káwọn ọmọ wa rí ọ̀nà kan rí iná tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ wa tán mo mo mo ò lè dárúkọ mi ní láti dárúkọ ṣùgbọ́n tó bá mọ àwọn èèyàn yẹn kọ́ tẹ àtẹ̀jáde kọ́ tẹ àtẹ̀jáde fún mi because mo mọ èèyàn kan tó wọ́n ìsọ lórí internet èèyàn kan tó gbówólẹ̀ fún àwọn àwọn ọmọ wa tó fi jẹ́ pé tí ò bá jẹ́ pé àwọn ọmọ wa lórí èrò ètò eh, à ń ṣe music ní industry à ń ṣeré ni à ń lo eh, eh, ẹ̀rọ ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì ni láti make owó láti ṣe oríṣiríṣi lórí íńtánẹ́ẹ̀tì tó o bá jẹ́yàn tó fún wọn lówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ wa tó bá fẹ́ ṣe any production ní film abẹ́nitì tó o bá ti dé South Africa àwọn ò lè ṣe production àwọn èèyàn yẹn ló jókòó pé pẹ̀lú àwọn tó mú òye lónìí òkè jẹ́ ká gbówó fáwọn pípù yìí kan create standard fúnra wọn káwọn náà ní international standard òun ló fi jẹ́ pé àwọn African country míì wọ́n like film Nàìjíríà wọ́n like tọ́mọ àwọn torí pé ó beautiful ó ní good um, future ó dàbí fíìmù òun òyìnbó ni because kò sẹ́ni tó máa fẹ́ kan tó máa ṣe kàkàkàkàkàkà láti ìgbà yẹn lówó ti ń wọ nàìjíríà ló fi jẹ́ pé tó bá sọ̀rọ̀ pa entertainment industry ní àgbáyé láti bí ọdún kẹta sẹ́ láti bí ọdún karùn-ún sẹ́yìn sí kẹfà sẹ́yìn ni nàìjíríà ti ń gba champion wọ́n pe eh, kí ni wọ́n pe kí ni Hmm, kò sí nǹkan tó kì í lò gbogbo equipment lóríṣiríṣi náà invest sí àwọn ọmọ wa lórí tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ wa ṣé díẹ̀ lẹ́rí tó ń kidnap gbogbo wọn náà bá máa jalè ibo làbá lè rìn sí nàìjíríà wọ́n dẹ̀ make millions sorú àwọn tó kọ́ṣẹ́ ọwọ́ kí ni plan tẹni fún wọn àwọn tó kọ́ṣẹ́ ọwọ́ àtàwọn tó jẹ́ musician Level kan náà ló yẹ kán wà but torí iná tí ò sí àwọn tó kọ́ṣẹ́ ọwọ́ wọn ò lè make anything out of it so a lot of things wà tó yẹ kẹ́yìn ọ̀dọ́ kẹ́ jókòó gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ fẹ́ jáde ẹ jókòó kẹ́ gbìmọ̀ pọ̀ kẹ́ try best yín láti make sure pé nǹkan change kò ń ṣe change irú ìtàn change o change tó yẹ pé ẹ máa fẹ́ lu ara yín sọ nǹkan ṣe báyìí not change kò yẹ pé kẹ́kọ̀ọ́ change kan ẹ máa sọ bẹ́ẹ̀ ṣe máa change ẹ̀ tẹ bá fẹ́ sọ dúdú di funfun ẹ máa sọ kẹ́míkà tẹ máa pò pọ̀ láti sọ dúdú di funfun ni kò yẹ pé máa kọ̀ sọ fẹ́ pé mo fẹ́ sọ dúdú di funfun ẹ mo dẹ̀ ash mo fẹ́ sọ dúdú oh, that's okay báwo kẹ́míkà wo ló fẹ́ pò pọ̀ tó bá máa po kọ́lọ̀ oríṣiríṣi pọ̀ tó bá fẹ́ fọ́ọ̀mù green nínú àwọn colours ó ní kọ́lọ̀ méjì mẹ́ta tó máa pò pọ̀ tó máa fi arrive tó bá dẹ̀ ń ṣe research náà tó bá ń ṣe eh, anything kó tó lè fọ́ọ̀mù kankan ó ní nǹkan kan tó máa ṣe tí èèyàn tóbìnrin kan bá máa lóyún ó ní nǹkan tó máa ṣe kóyún tó wá o kò lè sọ pé o máa fún yàn lóyún pẹ̀lẹ́nu there must be something that has to happen there must be a process process yẹn ni nàìjíríà ò kì í fẹ́ béèrè maybe torí owó tó fẹ́ gbà ni o maybe torí pójọ́ rẹ̀ wọn maybe torí pọ́n bẹ̀rù wọn ni o ṣùgbọ́n àwọn ọ̀dọ́ tó jáde síta sí mo rí i pé most of them are very very agile and they are very very active and i think most of them mean business because kò easy láti jáde pé a fẹ́ ṣe olórí orílẹ̀-èdè nàìjíríà níbi táwọn àwọn ògbóná àwọn bàbá gbàgbàgbàgbà tó ti pẹ́ nùlú even kan àwọn ẹlòmíì máa sọ pé ẹ lọ jókòó kò lè kàn imagine àwọn tó yẹ kó support wọn ẹ èyí tó yẹ kẹ́ wò pé àyìn ọmọ wa yóò yẹ kẹ́ take over káwọn ọmọ wa káyé nàìjíríà lè dáa ẹ̀yin lè máa ní kí náà ń wá kán jókòó kán fi ilẹ̀ ká máa ba lọ báyìí so ẹjọ́ ẹ pè sórí o oh seven four five nine three five three seven nine nine tẹ bá ní nǹkan tẹ máa dá sí ètò ìbò tó ń bọ̀ tí àwọn ọmọdé àwọn ọ̀dọ́ tó sọ pé àwọn fẹ́ gba àwọn fẹ́ ṣe àkóso orílẹ̀-èdè nàìjíríà àbíkẹ̀rẹ̀ ṣe fẹ́ káwọn tó wà bẹ̀ kán máa ṣe lọ ni ìmọ̀ràn wo lẹ ní fáwọn ọmọdé tó fẹ́ ṣe ànírú àwọn ọmọdé wo lẹ fẹ́ ẹ jẹ́ ká gbọ́ ìmọ̀ràn ẹ jẹ́ ká gbọ́ ọba usman babatunde akànnì adélẹ́kàn hmm, ọkọ̀ dúpẹ́ adé olùmáìtì raidon my honourable ó ṣe mi my chairman thank you very much sharon Ojoma, yeah sharon i know you might not hear what i'm saying uh, uh, my what i dey talk be say uh, how the youth you can type in what do you expect from the youth that are clamoring that they want to go for Eh, Nigeria president what do you expect from them or do you want us to leave the old ones make them dey do and dey go that's the only simple question that I expect people to type in or to call in to tell me what is their opinion concerning that eh, bàbá mi Fẹ́mi Akínsùn ẹ kú gbà ẹ gbogbo gbà bàbá nìyẹn bàbá àgbàlagbà ẹ ètò ó sọ pé ẹ ṣe gan bàbá mi ẹ ṣe gan so nǹkan tá à ń tà láti sọ nìyẹn lórí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ní nàìjíríà àti kò ṣọ̀dọ́ nìkan náà àwọn àgbàlagbà náà tó fẹ́ ṣe kí nìkan tẹ́rí ti ta ló ṣe support pé káwọn àgbàlagbà yẹn máa ṣe lọ ni àbí àwọn ọ̀dọ́ yìí lẹ fẹ́ irú àwọn ọ̀dọ́ wo lẹ fẹ́ ẹni tó bá tiẹ̀ ná ọ̀dọ́ tó fẹ́ kó dárúkọ ẹ̀ pé ọ̀dọ́ báyìí ni mo fẹ́ kí ni ìdíje mi fẹ́ ọ̀dọ́ yẹn kí nìkan tó ṣe kí nìkan tẹ́rí pé ó gbé ṣe ṣe mọ ìtàn ẹ̀ dáadáa àwọn àgbàlagbà yìí most of them la mọ̀tọ́ wọn ṣùgbọ́n a máa ń ignore wọn gbogbo àléébù ara wọn a máa ń filẹ̀ òun dẹ̀ ló máa ń rìsọ́ọ̀tì nígbà tí a bá dìbò tán wípé àwọn a máa ignore àwọn nǹkan tó bá nígbà míì àwọn ẹlòmíì àwa wọn á lọ wá research lórí àwọn èèyàn tẹ́ fẹ́ dìbò fún wa sọ fún yín pé lágbájá nǹkan báyìí ló ti ṣe nǹkan báyìí ló ṣe ẹ gbàgbé ẹ gbàgbé ẹ gbàgbé kàkà kẹ́yìn náà jókòó kẹ́yìn náà lọ wo nǹkan tó ṣe yẹn pé ṣé òótọ́ ni kẹ́ lè tún sọ fáwọn ẹlòmíì ṣùgbọ́n gbà tẹ́ ẹ̀ bá tẹ́ ẹ̀ bá tẹ́ ẹ̀ bá ṣe kínní ẹ̀kọ́ bí ara sí tó bá débẹ̀ wọ́n máa bá ètò tiwọn lọ ni ògúnrìnnù kẹ́hìndé olúwadámiláre let's allow the youth yes thank you very much ó dàbẹ̀ pé àwọn èèyàn tó sọ pé youth níbí wọ́n pọ̀ yes let's allow the youth what type of youth because tẹ bá wo àwọn youth kan náà tó dójú tì wá wọ́n wà nù ìjọba tó wà lẹ́lẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tó yẹ pé kàkàkárí good um, development development tó yàtọ̀ tó yẹ pé ẹ̀ẹ́kàn rí ẹ ní ah, báwo náà ṣe transform ìlú yìí kàkà bẹ́ẹ̀ ó tún máa máa worst ni kàkà bẹ́ẹ̀ wọ́n máa nìyàn wọn lára ni kàkà bẹ́ẹ̀ wọ́n máa suppress àwọn èèyàn ni ní èèyàn kan béèrè lẹ́yìn nígbà tí lórí program mi nígbà tí àlejò mi kan wá ó ní báwo la ṣe máa ṣe fáwọn àwọn tó àwọn sójà kò yẹ kí sójà máa wà níta ní nàìjíríà rárá rárá rárá rárá tí sójà bá dẹ̀ wá ta ó yẹ kí pírẹsidẹ́ǹtì nàìjíríà bíi tí nàìjíríà dé yìí tá a sọ pé change ó yẹ kí pírẹsidẹ́ǹtì nàìjíríà fún ọ lófin ni ẹ gbúdọ̀ ná anybody ẹ dẹ̀ gbúdọ̀ shoot anybody ó yẹ kẹ́ lọ protect àwọn èèyàn ni ṣùgbọ́n tẹ bá rí àwọn ọ̀bàyéjẹ́ yẹn tán bá dojú ìjà kọ yín àwọn ni kẹ́ dojú ìjà kọ ẹ fa àwọn ará àdúgbò lẹ́ẹ̀bẹ̀ ẹ protect nígbà míì àwọn àwọn àmì yẹn wọ́n máa máa oppress àwọn ará àdúgbò iṣẹ́ tó yẹ kán ṣe gan they won't do it àwọn ará àdúgbò dẹ̀ lè sọ̀rọ̀ ṣùgbọ́n kò ń ṣẹjọ́ wọn nítorí ìjọba tó wà bẹ́ẹ̀ ó ń wò ó dẹ̀ rí nǹkan tó ń ṣe ó yẹ káwọn àmì wa ní discipline ó yẹ kán ní discipline débi pé tó wá sí most of them máa wá London wá náà wá ṣe training wọn ò wá wọn training rọ́nà ṣe ẹ jẹ́ sọ fún yín lẹ́nu wọ́n kàn wá jẹ iyán wọ́n dẹ̀ ń jẹ kínní ní gbogbo hòtẹ́ẹ̀lì wọ́n máa sùn wọ́n á jẹ iyán wọ́n á jẹ kínní wọ́n ṣe nǹkan kan abímbọ́lá jp àkàndé ìyá ẹ ṣé gan ẹ ọmọdàsọlá àkàndé well done sir thank you Only olùtọ̀ àyàwá nìyẹn wọ́n ní we both know that they will not let them rule we are just need we just need to continue to ah, ẹjọ́ uh, eh, ìyáwá jp abímbọ́lá àkàndé ẹ ṣe gan ẹni tó pè yẹn ẹ pè sórí nine ẹ ìkọ́nà àwọn ọ̀dọ́ tó ń jìjàgbara fún wa tí ó yẹ pé ta ti sọ pé ta bá bá sọ̀rọ̀ wọ́n máa sòótọ́ fún wa ní nǹkan tó ń ṣẹlẹ̀ tí n bá pè wọ́n tó bá pè sórí ètò nǹkan tó bá sọ fún yín confam ni wọn ò ń ṣolóṣèlú àwọn èèyàn tó wà lẹ́yìn ẹ̀ tẹ́ bá gbọ́fẹ́ ńlá tẹ bá dẹ̀ gbọ́ bàbá wa Gani Fáwẹ́yìmí àwọn tó train wọn ní activist ni wọ́n wọ́n dẹ̀ kàwé gidi gan wọ́n dẹ̀ ran gbogbo community lọ́wọ́ wọ́n ṣe voluntary iṣẹ́ náà ṣe fáwọn èèyàn so irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn la fẹ́ kán pè sórí ètò ẹ yàwá olítọ̀ wọ́n ní we just need to continue to push for them yeah the looters need to vacate the system for the kind of active leadership ìyá mi òótọ́ lẹ sọ the youth that want to serve yeah òótọ́ ni uh, topic wa lẹ́nìí the topic is about the youth pé uh, do you think age of a leader is more important in Nigeria or do you want the youth what what type of youth do you want to be uh, do you want uh, to let uh, to be a leader in Nigeria to be a president or to be a governor what type what type of youth what is the quality what is the quality that you need from a youth to become Nigerian president yeah is it the youth that is competent that have character that have integrity or just ordinary youth you understand so that is the that's the uh, that's the for that is Dr. Adeolu Olushodo. Thank you. Uh, I, am expecting you to call in. If you can call in to the studio, uh, this thing. I have a lot to ask from you, and people will like to listen to you. We still have enough time. So that's the topic. If you are hearing me or you are watching me, uh, that's the topic. The topic is the about the youth. What do you think? Like some of them are Showore and some other people that are clamoring to take over uh, Nigeria aims of affairs so what do you expect from them what kind of what type of youth do you want can you elaborate or tell people of based on your own experience and being a human rights activist we want you to call it so that you can tell people the kind of youth that you want to be in the aims of affairs so irú àwọn ọ̀dọ́ wo la fẹ́ kán jẹ́ olórí ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin tẹ́ bá lè sọ fún wa ẹ pè wọlé sórí 074 59 353 799 ẹ pè sórí ẹ̀ ọ́ lórí WhatsApp yín ẹ ṣe sórí WhatsApp so tẹ́ bá lè pè wọlé kẹ́ lè jẹ́ ká mọ̀ èrò yín lórí àwọn ìdìbò tó ń bọ̀ nípa pé àwọn ọ̀dọ́ sọ pé ó tó gẹ́ àwọn fẹ́ gba agbára lọ́wọ́ àwọn alágbára ṣé ká fi agbára lẹ̀ fáwọn alágbára kan máa tukọ̀ ẹ̀ lọ ni àbí ká yan ọ̀dọ́ tó nípa láti to ètò nàìjíríà bí yami olítọ̀ ṣe sọ wọ́n ní ká máa sọ̀pọ́ọ̀tì wọn wọ́n ní the youth want, that want to serve we should continue pushing them pé aláti aláti push wọn aláti support wọn wípé àwọn bí ó ti di èèyàn gbogbo àwọn èèyàn tó sọ̀rọ̀ sí i abala méjì ni àwọn èèyàn tó support àwọn youth ló pọ̀ jù wọ́n ní àwọn bí nípa àwọn ọ̀dọ́ yìí wọ́n ready láti ṣe and then àwọn ọ̀dọ́ tó jáde yìí most of them wọ́n ní international recognition wọ́n dẹ̀ ní wọ́n ní what it takes because àwọn kan wà bí i wọ́n wà ní international bí i abroad wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn àwọn àwọn international organization tí international organization kan recognize tó yẹ pé ẹ̀ lè fowó rà wọn ò lè kówó nàìjíríà jẹ àwúrò àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ yẹn la máa wo cv wọn la máa wo nǹkan tó fẹ́ ọ́fà la máa wo nǹkan tó ti ṣe tẹ́lẹ̀ ìrìn àjò wọn á wò ó ṣé kò ń ṣọ̀dọ̀ tó yẹ pé ó fún wọn lóyún ó sá lọ sá abroad ṣé kì í ṣọ̀dọ̀ tó yẹ pé ó gbá wọn lójú ó sá lọ sá abroad ẹ jẹ́ ká wo ìpínlẹ̀ wọn kó tó di pọn lọ báwo náà ṣe lọ ní abroad tán lọ náà ẹ jẹ́ ká wò kí nìkan tó ń ṣe ẹni tó bá mọ nǹkan tó ń ṣe lábroad tó rí pé ọwọ́ wọn ò mọ́ kó tó nípa àwọn èèyàn kó tó nípa parọ́ fáwọn èèyàn gan àwọn ọ̀dọ́ náà aláti check wọn aláti check credibility wọn ṣe understand tẹ́ ẹ̀ bá check credibility wọn tẹ́kàn rò pọ́dọ̀ kan ẹ̀kọ́ ń tẹ̀lé ń tẹ̀lé no àwọn kan wà á ti mọ̀ wọ́n á ti mọ̀ wọ́n kó tó kúrò nàìjíríà nígbà tó dé ìlú òyìnbó amọ̀ṣẹ́ tó ń ṣe amọ̀ gbogbo ètò tó ń ṣe láti make sure pé nàìjíríà dáa wọ́n tún wá padà wá sóòrú àwọn yẹn a mọ cycle wọn a mọ historical cycle wọn irú àwọn yẹn la lè tẹ̀lé àwọn ọ̀dọ́ mi wá wọn dájú wọn nígbà tó ti wà ń lo ìbò wọn yàwọ gan bóyá náà fún lówó bóyá náà tiẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ sí fámìlì wọn ságbègbè wọn bí tó ti kúrò irú èèyàn yá wá dá lóun fẹ́ lọ fún president ẹ béèrè pé ìwọ tó fẹ́ lọ fún president ǹjẹ́ kí ló contribute sínú community ẹ ní nàìjíríà gan-an tó wá fẹ́ ṣe olórí èdè nàìjíríà ìmùbó jẹ́ sẹ́nétọ̀ náà yẹn béèrè pé èèyàn mélòó nínú àwọn ọ̀rẹ́ ẹ̀ tó filẹ̀ nàìjíríà ló mọ nǹkan tó ń tó ń tó ń go through nítorí ẹni tó bá nítara ló lè ṣe ìjọba nàìjíríà ibi kékeré dẹ̀ lọ la máa ti bẹ̀rẹ̀ àwọn ẹlòmíín wà ní abroad tó yẹ pé ńgbà tó lọ́ọ́ dá wọn lóhùn wọ́n ṣe gudugudu méje fáwọn èèyàn wọn ní ní community wọn ìtara yẹn pé ìjọ wo la fẹ́ ṣe lè dà wípé ó yẹ kémi gan wà lórí àléfà yẹn tí bá lè wà lórí àléfà yẹn màá lè pin owó yẹn màá lè ṣe fún tonílé tàlejò màá lè ṣe fún tonílé tàlejò so orú àwọn orú àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ yẹn àwọn ni àwọn la fẹ́ kó yẹ pé bódẹ̀ já àwọn àgbàlagbà yìí náà ni àwọn olórí yìí náà kí nìkan tó ṣe kí nìkan tó ṣe tó fi di pé afẹ́kọ́ tún máa continue pẹ̀lú system tàwa yìí ẹ jẹ́ ka ẹ jẹ́ ká yẹ̀wò ẹni tó bá lè pè sórí ètò wa tẹ́ ẹ̀ bá dẹ̀ lè pè náà tẹ́ tẹ́ bá lè tẹ àtẹ̀jíṣẹ́ tẹ bá lè tàtẹ̀jíṣẹ́ fún wa àjọkẹ́ bèbí là wà ẹ yá wa ẹ lè pè wọlé lórí àwọn ọ̀rọ̀ ọ̀dọ́ tó fẹ́ di tí a fẹ́ tó dipò láti díje òun là ń sọ̀rọ̀ lé lórí. lórí àwọn ọ̀dọ́ yìí náà là ń sọ̀rọ̀ lé lórí. ẹ̀hẹ́n mi yẹ́ ẹ̀ ADP p uk island wọ́n ní education of our youth spanning three decades most difficult to advance superlative logic when engaging uh, them uh, social issue of is of great great uh, concern yeah you are right yeah àwọn àwọn ọ̀dọ́ wa àwọn ọ̀dọ́ wa míì lóòótọ́ most of them wọn ò mọ nǹkan tó ń lọ and then most of them go ọ̀fẹ́ mọ nǹkan tó ń lọ ṣé you understand some of our youth don't want to know the right thing and that is what is causing the problem you understand some of them are misinformed and why will youth be misinformed why the youth will be misinformed misinformed as a youth you have to know the right thing in your community, the right person you have to vote for. yeah ẹ line yẹn ò off o ẹ try ẹ try line yẹn wà okay kò off ẹ pè number yẹn again ẹ try ẹ o oh seven four five nine three five three seven nine nine ẹ eh, ẹ eh, ADP UK Ireland ah yeah. Yeah, our youth has been yes been means educate uh, educated for long. So it's very difficult. It's very difficult for them to engage them. Yeah, I know. You are right. Our leaders need to appreciate education be beyond theory as acquired through various tiers of education. We need to review national curriculum. Yeah, you are right. Yeah, we need to we need to yeah yeah the education yeah we have to yeah we need to to revive the national curriculum yeah the line is not accepting call what's the problem i don't know yeah it's working okay there yeah i think there is a network problem from from the yeah from the service uh, we are using so maybe you continue trying yeah, yeah, yeah, we need to revive it. Even to ed the education, um, even in school, the teachers, everybody have to be up and doing. The lecturer, they have to be up and doing. The lecturer, most of themselves, because I've been to a place that we have a lot of learned people who are very educated. But if you see what they are saying about Nigeria, you will, you will be you will be surprised that these people who are educated are just saying rubbish as if they don't know what is going on some people just believe in their profession if they are banker they just believe in what is going on in bank some people who are medical doctor they just believe in what is going on in bank in um, medical um, uh, medical area of their um, profession but they don't want to know what is going on uh, in a in a country as a whole sometimes you might be a doctor you will know what is going on in every area every aspect of life in your community in your country you have to study many things not because you are a doctor you don't want to know what is going on in other uh, area so you can call in now if you want to call i think the the the network is is fine now yeah tẹ́ bá fẹ́ pè wọlé ẹ lè bá wa pè é sí nítorí eh, network yẹn ti da. So ADP UKILA, you can call in if you want to call in, and then let's hear from you uh, so that you can expatiate more on uh, what you think that uh, our leader need to do in order to in order to educate our people very well. You understand? Even uh, Jokebe Bilawal, uh, yeah, uh, who is calling? Hello, who is on the line? This is Ojajope, who is on the line? honourable babs ń sọ̀rọ̀. Um, honourable babs. yes sir. ah ok sir kí ni kan tẹ́fẹ́ sọ sà lórí ètò tá à ń ṣe lọ́wọ́. ẹ jẹ́ káwọn kan dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ó fún un ní ọgbọ́n àti pé àgbékalẹ̀ ìṣèlú ṣe pàtàkì. ẹ ṣe kan sà. God bless you. Àtẹlẹwọ Àtẹlẹwọ náà. Thank you sir. Um, okay honourable babs ah that's good you are welcome sir me yeah, quite, that's good you are doing a wonderful job on on online you are giving us a lot of in, uh, information concerning uh, what is going on in Nigeria and in Africa and everywhere thank you very much so what do you want to eh, uh, yeah uh, yeah we want you to explain more about your uh, your your contribution sir. Uh, iṣẹ́ yìí wọ́n ní ọdún ìṣúra ilẹ̀ wọ ní ìdí orí ti kéde yorùbá ọjọ́ ti kéde yorùbá. no ẹ sọ yorùbá ẹ sọ yorùbá ẹ sọ yorùbá sà. Ah, ah. ìyẹn bẹ bẹta fún mi wọ́n ní amúkùn ẹgbẹ́ yọ òkèlè ń wò ẹ sàlẹ̀. Hmm. ṣé rí àwọn tó ń gba ìlú wa rí wọ́n gbé ìlú wa lọ́wọ́ tó jẹ́ pé ààyè wọn ní wọ́n mọ ìṣe ní ààyè mọ́jú wọn lọ. ní hmm. oko ló mú pàtó. àwọn wo ni ẹ sà. ẹ decolonizer. ok ok decolonizer decolonizer yẹ yẹ ok sà àwọn àwọn òyìnbó gẹ̀ẹ́sì náà sọ yẹn o à ń gbọ́ yín sà. bẹ́ẹ̀ ni sà. ok sà. ṣé ẹ rí kátólì tó fẹ́ bẹ̀ nàìjíríà a gbọ́dọ̀ padà níbí ìbẹ̀rẹ̀ nàìjíríà. ok sir. kí lè ní ìbẹ̀rẹ̀ nàìjíríà ní pé rotation movement. kí lè pè sà. òun ló rotation movement. ok. omi omi omi omi wọn fi ṣe ìpele pẹpẹ tí wọn ṣe nígbà náà. ok sir. nígbà tí wọ́n di wípé wọ́n dé nàìjíríà wọ́n já ọ̀pọ̀lọpọ̀ àlùmọ́nì ilẹ̀. àlùmọ́nì. wọ́n yìí bẹ́ẹ̀ ni mineral resources. ok ohun àlùmọ́nì yẹyẹ mineral resources ẹ lè máa ẹ lè máa sọ wọn ẹ ní English. ìgbà tí wọ́n já mineral resources wọ́n á map Nàìjíríà pé a ìjọ ẹ̀bẹ̀ ní ilé àtọ̀rọ̀ sí ìlú láíláí. gbogbo ètò agitation for independence and everything gbogbo àwọn onígbà tí wọ́n ń gbà yẹn tí orí wọn pé. Hmm gbogbo ètò àti àdúgbò tí wọ́n ń ṣe ń gbà yẹn bí wọ́n ṣe ń ṣe ni wọ́n ọ̀ ju o bí wọ́n ṣe ń lọ síwájú ni wọ́n ń fún structure láti ọ̀ ju ẹ̀ nígbà tó máa fún ọ national anthem national anthem tí wọ́n fún wa wọ́n ní nàìjíríà àwọn èèyàn ń bá ti máa wọ ìsọdá dáa rú sílẹ̀ wọ́n ní nàìjíríà we hail thee. we hail thee yeah, yeah, yeah wọ́n tún wá sọ wípé àwọn ni wọ́n kọ́ ọ àwọn tó máa kọ́ ọ. wọ́n ní Nigeria we dey do our home and native land. Hmm. so wọ́n ti fi yé wa wípé àwọn new trade become better interest hmm. nínú Nàìjíríà. wọ́n fẹ́ sọ ọ́ di ilé wọn. bẹ́ẹ̀ ni wọ́n gbé wá gbé gbà wá wọ́n gbé kí n fún wa wọ́n gbé clementis wá wọ́n gbé gbogbo nǹkan lọ létòlétò ní ìbámu pẹ̀lú ètò àti múra hmm, lẹ́yìn. nígbà yẹn lọ́hùn. nígbà yẹn lọ́hùn sà. nígbà tí ó wá di wípé àwọn nígbà tí wá wọ́n rí wípé a títí wọ́n gbàgbọ́ wípé a ìyá máa jẹ àwọn èèyàn wọn lọ́pọ̀ iwájú o. Hmm àwọn ń kó south africa ń kí south africa ní gbogbo wọn ní musician àwọn ọgbẹ́ wa àmójútó ọ̀rọ̀ ara wa o. bẹ́ẹ̀ni àmójútó ara wa. nígbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ nínú oko ẹrú tí àwọn àgbẹ̀ náà ń ṣe ogun nǹkan níbà yìí láti fi ara wa sínú oko ẹrú hmm. kí ni ọ̀nà àbájọ òun ni ọbásanjọ́ ṣe ṣe jẹ́ the um, confirmed effort hmm. of individuals hmm. tí wọ́n their nàìjíríà sí èyí pẹ̀lú. and that nǹkan tó bí nǹkan tó because I'm a máa máa sponsor south africa tí ó bẹ̀rẹ̀ òmìnira hmm. then I want àwa mójútó ara wa hmm. èyí tí wọ́n bá jó ni tó bá jó tó bá jó ọmọ ẹni. bẹ́ẹ̀ni ara ẹ la gbọgbọ bẹ́ẹ̀ni sà bàbá mi tó tó ṣe bí òwe. tó bá ayẹyẹ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ òun ni wọ́n ti wá ṣe. World War promulgates 1975-76 Indigenization Act. Hmm. nineteen seventy nine seventy six Indigenization Act ni òun ló confront the progression ìmúnilẹ́rú ní Nàìjíríà. Hmm. nineteen seventy nine Act àbí. nineteen seventy five seventy six Indigenization Act Okay iṣẹ́ àti orin tí Ọbásanjọ́ ṣe fún wa ní Nàìjíríà àti adúláwọ̀ tí kò lẹ́nu ìdá tó lè tó lè máa ṣe nìyẹn. Hmm. I'm not I I I am a fan of Ọbásanjọ́ but I'm not really no no no no no no whatever yeah it's good because information la need sa tó bá jẹ́ pé nǹkan tó yàn ṣe ni ẹ jẹ́ tó jẹ́ the fact let's say it nǹkan tó ń fi àjẹwá Nàìjíríà nìyẹn àwọn ọ̀rẹ́ ò fẹ́ mọ nǹkan tẹ́lẹ̀ yìí ṣe kọ́kọ́ máa parọ́ mọ́ra wọn ni wọ́n mọ̀ fi sọ pé irọ́ òun ló ń ba nàìjíríà jẹ́ báyìí táwọn ọmọ wa dẹ̀ ti gùn lé. because they are so they are so with what I'm talking about they are so enlightened they understand my thought strategy I feel like stopping. ẹ continue sir. <laughs> ẹ wá tí bá gbé wọn ẹgbẹ́ tó bá gbé wọn. lórí lórí àwọn ọ̀dọ́ yẹn sà kí ni kọ́tẹ́ rí sí pé ṣé táwọn ọ̀dọ́ bá débẹ̀ irú ọ̀dọ́ wo lẹ wò pé ẹ lè sọ fáwọn èèyàn nàìjíríà sí pé àtàwọn tó wà bí náà torí most of them wọn wà láìpìn nǹkan tó bá gbélé wọn lọ́wọ́ náà ń sọ irú ọ̀dọ́ wo lẹ rò pé àbí tó bá dẹ̀ pé ṣẹlẹ̀ fẹ́ káwọn àgbàlagbà yẹn máa continue ní kílẹ̀ yín kí ni opinion yín. ṣe rí àtàgbàlagbà àtọkọgbọgbọ. bẹ́ẹ̀ sà kò sẹ́ni tí ò lè fi ìpele ìṣòro. bẹ́ẹ̀ sà. tí system àti policy tó bá ti wà kọ̀ǹdínsì tó bá ti wà fatal láti lè mú kí èso dividend of democracy ní germany. Hmm. so we need a structure with systemic failure like the problem wa Nigeria. okay sir. ọmọ ìdí ẹ̀kọ́ sọ bẹ́ẹ̀. Eh, bẹ́ẹ̀ ni sà. ṣẹ́ni ní nineteen ninety five nígbà tí àwọn bíkí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wàhálà ní lẹ́yìn tá a ti organize election fún mc abiola fẹ́mi àwa ṣẹ̀ṣẹ̀ organization bí a máa máa bá àwọn ọmọ ọmọ ọmọ máa tẹsíkáìdì àwọn èèyàn láti máa fìwé ìjọba ìjọba bíkí ní àyè láti tó kùtùkùtù. ọgbà ẹ̀ṣọ́ ìlà tẹ̀sán títí títí títí tí ẹgbẹ́ tó ṣe àwọn tí yóò fi sábẹ́ election. kí lorúkọ organisation yẹn sà. organisation yẹn we are group of um, eh, Nigerians in diaspora. okay okay okay mo ń gbọ́ yín. teaching uh, advancing the virtues of democracy in Nigeria. okay sir all right sir torí àwọn tó bá wà nínú ẹ torí àwọn tó wà ní organisation yẹn kán lè rí káwọn lè mọ̀ pé àwọn kan gbìyànjú I need information torí ẹ̀ láti lè pé àwọn èèyàn jókòó tẹ́tẹ́rẹ́. ok ok all right sir. Yeah. So I'm uh, one of the founding fathers of PDP in Lagos Kingdom. yeah, okay sir, that's great. Nice hearing you sir. So nǹkan tó ń ṣẹlẹ̀ ní pé ṣé ní àwọn alábàtà jà ní pé kí wọ́n jẹ́ ká máa vote ọ̀gbà fúra. Hmm àwọn ọkọ̀ jà fún youth empowerment and women empowerment. Hmm. we we try to sponsor big empowerment nígbà yẹn but unfortunately wọ́n wá pè wá àwọn nípa speed wọ́n pè wá sí Àbújá wọ́n wá ṣàlàyé fún wa wípé nínú òde tó ń wá pẹ̀lú eh, democracy àṣẹ ìbẹ̀rẹ̀ master democracy. Okay wípé tí a bá a bá wípé tí wọ́n ti ní ní láti láti máa dìbò níbo ìdìbò bí wọ́n gbà fún pàmò ẹ̀sẹ̀kùn àti àdìsílẹ̀ fún àwọn ẹ̀gbàgbẹ́jẹ́ láti lọ láti lọ máa láti lọ fún àwọn èèyàn láti gbé ìtọ́jú ẹ̀ Mali Chad gbogbo gbogbo àwọn ibi tí ó jẹ́ wípé wọ́n ti ṣe nàìjíríà a ti ṣe láti lọ kó ìgbòho ní nàìjíríà lóṣù. ok sorry sir but nísìnyí nísìnyí tá a wà iṣẹ́ rò pé kò lè ṣeé ṣe é sìn. ó ó ṣe ní nǹkan tí ò ṣeé ṣe ó kàn jẹ́ pé àwọn nàìjíríà wọ́n máa ń wọ́n máa ń àbí wọ́n máa ń àbí ṣèké àwọn nàìjíríà wọ́n máa ń àbí ṣèké ọ̀nà. ok sir ṣe ọ̀rọ̀ sẹ́yìn sọ it's a very good thing a logical uh, idea but àwọn nígbà tí wàá sì kàtà ṣèjọbi àwọn máa dìbò nígbà yìí nínú owó ìrọsẹ̀ nínú ọmọ àwọn ìdílé wọ́n dẹ̀ lè bá jẹ́ náà wọ́n lè. àwọn fifty million five million vote ṣe láti lè jẹ́ republic. wọ́n lè yí padà. ṣé ẹni wọ́n ṣe nàìjíríà ni. and that three million can affect the outcome of the general election. Hmm. ṣé o fẹ́ tẹ́lá ń ṣe nǹkan ìjọba nǹkan tó ti nǹkan tó ti pàṣípàá ìwádìí àyè nìyẹn so kí lẹ wá rí sà sí nǹkan tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí sí pé àwọn ọ̀dọ́ yẹn ṣé ẹ sọ̀pọ̀tì wọn kí ni tẹ bá dẹ̀ wá support because most people support wọn but kí ni nǹkan tẹ̀yin fẹ́ rí nínú wọn kí wọ́n tó lè bá fún ọ. ẹ̀gbọ́n for personal experience. mo ń gbọ́ yín sà. because Farosh governor Farosh dey was brought you up United Kingdom. he was what. Dr. Fayose was not what United Kingdom. Okay. By late Honorable Bola Tiwon. Ṣayí Dr. Fayose just tell me say I will I will fight for my people. Okay. We sponsored him. We did a lot of fundraising for him. Okay. We worked for him until he became. ṣe ìsọdọ́mọ̀ ìmọ̀ bóyá yìí ti máa ń tẹ́wà bí ìtòlú ń ṣiṣẹ́ ẹgbẹ́ káàkiri ìṣẹ̀lẹ̀dẹ̀ mọ́ọ̀lù jẹ́ did God's Father make a difference in the state as a You nígbà mìíràn. Okay. If you Tábà ìṣe tábà lọ sí fifty state tábà go around tábà ní tábà ìṣe make a difference in the state. Then that means wọ́n àti ẹ̀dá wọn kù díẹ̀ díẹ̀ àdó. He's very upfront, he's very very loud ìfẹ́ ní oníkálukú àjọkú àbẹ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àti. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà bọ̀ tó bá jẹ́ igbó ti mú èmi níbi tó progress wá fún ètùtù ṣe. okay sir. aside of or aside of negative side. okay sir. then that is what we should build upon. ok ní ọ̀rọ̀ kan sà ní kúkúrú kí lẹ ní fún advice wo lẹ ní fáwọn èèyàn nípa àwọn ọ̀dọ́ tó ń and then àwọn ọ̀dọ́ yẹn kí ni ìmọ̀ràn tẹ ní sà torí mo mọ̀ pé ẹ knowledge kan gbàgbọ́ tó yà sọ yìí kí ni ìmọ̀ràn tẹ ní sà. Thank you public public analyst ní sobo kọfẹsà ìkẹkọọ fún mi because àwọn kan tún ti ń pè wọlé tí wọn lè wọlé. òun náà mo ṣe ṣe ìgbẹ́ jáde lákẹ́kọ̀ọ́ ẹ mọ̀ pé àdá ìtumọ̀ fún àwọn yìí lè rí pé ẹni tó bá fẹ́ ṣe ìjọba ní Nàìjíríà kó jẹ́ káyọ̀ èyí ni wọ́n in tí wọ́n bẹ̀rẹ̀ sọ ní ìdìbò fẹ́ ṣe fún nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ ṣàlàyé fún wa nǹkan wọ́n ti ṣe sẹ́yìn nítorí ayé sí. ok sir ẹ ṣé gan-an my honourable babs god bless you shebi i'm so happy no no no no i'm so happy because this is the first time you are calling in and i know the type of person you are i want even i need i still need to even tó bá jẹ́ pé time till lọ mú ìní nǹkankan tó yẹ pé kẹ́ explain but maybe in the future maybe next week tẹ́ bá pèsè i want you to expand on one that yeah all right no problem ẹ ṣé gan god bless you sir ẹ lè inbox mi ní nọ́mbà yín later all right sir ẹ ṣe gan god bless you ẹ ẹ jọ ẹ ṣe gan bad bye sir ẹ honourable babs yẹn i think he is a àwọn èèyàn tí mo mọ̀ ni wọ́n tẹ́ pé mo mọ̀ pé wọ́n mọ inú tẹ̀dọ̀ pa ọ̀rọ̀ òṣèlú ṣe rí nǹkan tó sọ sí àtàwọn àwọn tó yẹ kí wọ́n tún mọ kínní ni ṣùgbọ́n ẹni tó bá fẹ́ pè sí kó pè wọlé ok ẹ ló já sọ pé ó sọ̀rọ̀ ẹ̀ẹ́dì ìyá mi ìyá mi aláyọ̀ àránṣọlá máa bá yín ayé olùkọ́ òun yín o wájúwájú lẹ máa máa lọ òun àmì ìyá mi àmì ìyá mi ẹgbẹ́ fún mi àmì o àmì ìyá mi àmì ẹ̀dùnmáà ẹ̀yìn sọ̀rọ̀ kọ́ máa ní kọ́pọ̀lọ́tì àmì o àmì ẹ̀dùnmáà rẹ̀ àmì ẹ̀dùnmáà rẹ̀ níṣì sọ àmì ìyá mi àmì ìyá mi àmì ìyá mi àmì ìyá mi ẹ kú òǹbẹ ìyá mi

bẹ́ẹ̀ tẹ so bá ìyá mi kí nìkan tẹ́fẹ́ sọ sọ́rọ̀ tó wà lẹ̀ yìí. títí mo fẹ́ sọ sọ́rọ̀ tó wà lẹ̀ yóò pọ̀ díẹ̀. ṣùgbọ́n dáàtì ẹ̀bẹ̀ máa bá sọ ní ṣókí. sẹ́rí tí bàbá yẹn sọ báwa ṣọ́ọ̀kì omi pẹ̀pẹ̀ ọjọ́ mi bẹ̀ tó bá jẹ́jẹ́ rọ́bìṣì máa ma lọ ṣe ibi tó ń bò ló máa kọ́kọ́ máa ń ṣe kiri sí tá a gbogbo ọba sọ ni pé àkọ́kọ́ ìkọ́kọ́ ta àwọn ní ọjọ́ ọjọ́ tó bá máa ṣe kí nìyí wọ́n máa wé wọ́n ti bẹ̀rẹ̀ títí bó ti dé ibi tó dé yẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. lóòótọ́ inú kòkò dúdú ìyọ̀kan tuntun ti jáde. bẹ́ẹ̀ni. àtẹ̀wò bóyá wá nílé pálíkà bóyá wá nílé lówó bó ṣe ní lọ́lẹ́bì sí i wọ́n rẹ̀ ṣe pé sí bó ṣe kàwé sí bó ṣe nímọ̀ sí. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni ma. máa wò ó ṣé ti oyún papẹ́lú kò ṣe é tọ́wọ́ bá jẹ́ kọ́ dé bẹ̀. ọlọ́run á fún wa. ọjọ́ ìdè àmì kò ní bàbá sọ pé ọjọ́ ìdè rẹ̀ kò tó bí ní kọ́ńtì kọ́ta sẹ́rù rẹ̀ tó jẹ́ pẹ́sidẹ̀ntì wọn bẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni even láfíríkà even láfíríkà ẹn tó jẹ́ pẹ́sidẹ̀ntì Uganda kan àti Liberia ọmọdé ni wọ́n wọ̀ dàgbà náà wọ́n tẹ̀ tí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn pé àìní bẹ̀rẹ̀ ọlọ́run pé kí gbogbo ẹ̀rí ń du ìlú báyìí. bẹ́ẹ̀ bàbá mi kan náà ló sọ bàbá mi kan náà. pẹpẹ bẹ̀rẹ̀ ọlọ́run pẹpẹ bẹ̀rẹ̀ ọlọ́run bá àwọn ọ̀run ń lu àṣírà òtí bẹ̀rẹ̀ ọlọ́run. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàbá mi kan náà ló sọ òtí bẹ̀rẹ̀ ọlọ́run. bẹ́ẹ̀ bàbá mi kan náà ló sọ ó ní ká má lo ti ẹ̀sìn àti ẹ̀yàmẹ̀yà ó ní kò ṣe tẹ̀sán ó ní kò ṣe pé kan lọ church ẹni tó bá ní bẹ̀rù ọlọ́run bó ṣe tẹ̀sán. tó bá ni tó ní ìmọ̀ kò bá jẹ́ christian kò bá jẹ́ muslim kódà kò jẹ́ lẹ́sìn kẹta bẹ́ẹ̀ ni kò jẹ́ lẹ́sìn kẹta bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ibi kò fọwọ́ sí bẹ́ẹ̀ ni sọ́kọ́ máa balẹ̀ kí ni wàá máa dùn ẹ wo bí gbogbo ẹ̀ ṣe rí kò dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o ẹ kò tún tọ́lọ́pàá wá ṣe láàrin ìlú dé pẹpẹ rí sójà ṣé ti yẹ nígbà tí bẹ́ẹ̀ rẹ̀ náà wá ẹ̀ yẹn olúwa jẹ́ èèyàn fún wa tí wọ́n bá gbọ́ lọ́wọ́ èèyàn tí wọ́n gba ráìsì tí wọ́n gba àkọ́kọ́ tí wọ́n gbowó ẹ̀rí pé gbogbo àga. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bí èèyàn kan gbà tó ń campaign ó lóun ó lọ́wọ́ fún yín lóhun àwọn òní láìsí àwọn òní kọ̀ọ̀kan fún yín o àwọn fẹ́ tún ìlú yín ṣe ni tẹ́ ẹ̀ bá dẹ̀ ti gbowó lọ́wọ́ yàn ẹ béèrè ẹ̀tọ́ yín tó bá débẹ̀ àbí kò bọ̀tẹ́ bá ti gbowó ẹ̀ nílé wa gbogbo nǹkan ló fẹ́ ṣe tó lè ṣe àbẹ̀rẹ̀ yìí láti bẹ́ẹ̀ ni torí bẹ́ẹ̀ gbà wọn kan lọ́wọ́ ẹ̀ ẹ lẹ́nu láti sọ̀rọ̀. ọ̀sẹ̀ nípa àgbà kankan bẹ́ẹ̀ àwọn ìbámu sọ̀rọ̀ pé láyé àtẹ̀ńbẹ̀ ẹ ṣe ìyá mi alálùbáríkà ẹ ṣe gan àsìkò bóyá tó bá di next week ẹ lè tètè pé wọlé o torí a ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe gan ó náà wọn tó fẹ́ pẹ́ ẹ ṣe gan mà ẹ ṣe yá ẹ ṣe gan God bless ẹ ẹ Adéolú doctor ẹ mo sì lè fún yín ní five minutes kẹ́ fi sọ̀rọ̀ tẹ́ bá lè pè wọlé doctor or six minutes tẹ́ bá lè pè wọlé doctor tẹ́ bá dẹ̀ lè pè wọlé lẹ́nìí ó máa jẹ́ next week nìyẹn tẹ́ ẹ̀ bá lè pe wọlé lè ní doctor ó máa jẹ́ mm, ó máa jẹ́ next week ó dàbí network yẹn tí ò ṣe ẹ̀ ló jẹ́ wọ́n ti ń try láti pè wọlé and then mo tún fún wọn ní wrong number but bóyá wọn sí lórí internet ni they should have get the number. Eh, olùtọ̀ wọ́n ní caller is very correct ẹ ṣe ìyá mi ẹ ṣe gan ìyá mi olùtọ̀ eh, àwọn tó máa ń kó wọn fò lókè nìyẹn olùtọ̀ àtàjèrè eh, ọjà Eh, adp uk island ẹ ṣe gan eh, ìbùkún jẹ́jẹ́ thank you very much eh, jọkẹ́ bèbí làwà tọ́pẹ̀ wọlé ẹ ṣe gan honourable babs tọ́pẹ̀ wọlé ẹ ṣe gan mr bọ́lájí láti America, ẹ ṣe gan ẹ gbogbo ẹ̀yin tẹ́tẹ́ àjẹjíṣẹ́ bíi àwọn ògúnrínú kẹ́hìndé olúwadámiláre ẹ ṣe gan bàbá mi fẹ́mi akínsùnú ẹ ṣe gan honourable chairman mi ní lagos island Eh, Babátúndé Àkànní Adélẹ́kàn wọn ní olúmọ ẹ ṣe gan ẹ gbogbo ẹ̀yin tí a rí àtẹ̀yìntà rí ẹ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ silent listener náà gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ tẹ́ ń wò wá lábẹ́lẹ̀ tẹ́ ń pè wá létà àdúpẹ́ lọ́wọ́ yín Mr Ọlá Unif Unif ẹ ṣe gan wọn ní that's not Nigeria issue you can't have election in Nigeria without spend money very simple yeah you are right uh, but there's uh, yeah we are right you, you are right about them ó depend Early lè but wait ìlú yìí náà wọ́n náwó but ó depend lórí bẹ́ẹ̀ ṣe kówó yẹn jọ sà tẹ́ bá kówó yẹn jọ lọ́nà ẹ̀tọ́ ó máa da ṣùgbọ́n tẹ́ bá kówó lọ́nà ọ̀nà èrú òun ló fà tá fi ní problem bàbá mi aláti ṣe bí àwọn tó kọ́ wa ẹ wo ìlú yìí àwọn náà ní democracy America ló ní democracy wọ́n ṣe election ní last week ìlú ìkòsẹ́ tó mọ̀ pọ̀ ṣe election wọn gbé gàrí wọn gbé nǹkan kan jáde kò tẹ̀ sẹ́ tó mọ̀ pọ̀ ṣe election ní wọ̀rọ̀ ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ àwọn èèyàn dá five pound àwọn èèyàn dá ten pound bó ṣe ní ní bẹ́ẹ̀ náà la irú system yẹn ló yẹ káwa náà emulate because tá a bá fẹ́ jẹ́ kí democracy dúró nàìjíríà nǹkan tá a yá ni béèyàn bá yá yín ní nǹkan ẹni tó yá yín nǹkan yẹn máa wo àwòkọ́ṣe ẹ̀ náà ni bó ṣe ń ṣe tó fi dáa that is what we have to do a bá fẹ́ náwó nàìjíríà àdáwọ̀n yòó ní náwó irú owó wo là ń ná ṣé àwọn tó wà níjọba tó kówó local government jáde pé kó fi dìbò ṣé àwọn tó kówó state jáde tó fi dìbò tọkọ̀ ná káàkiri tó yẹ bí dẹ̀ pa àwọn èèyàn ṣé àwọn yẹn ni ṣé irú yẹn la máa bá lọ ni àbí kí àwọn èèyàn ṣe wọ́n ṣe ń ṣe ń lu ìtẹ́ pé o ní one pound o ní one naira o ní ten naira o ní five naira o ní one thousand naira wọ́n á donate fún ẹ wọ́n á dẹ̀ ní kó lọ bẹ̀ by the time tó bá débẹ̀ àwọn èèyàn tó dáwó fún ẹ yẹn gbogbo wọn ló máa rántí láti ṣe dáadáa fún ṣùgbọ́n tí ọkọ bá gbé mílíọ̀n lẹ̀ fún ẹ wò kan tó ṣẹlẹ̀ nísìsiyìí tí gbogbo èèyàn ń tàṣírí ara wọn àṣewó tó ń gbé fúnra wọn òun ló jẹ́ ká máa jìyà bá ẹlòmíì ó lọ gbé ó lọ ta lé ó lọ tọ̀nà ẹ̀ ló gbé five hundred million fún ọ nígbà tó débẹ̀ ó fowó ṣòwò ni political investors la ní nàìjíríà so ìwọ tó bá fẹ́ dìbò tó bá rò kó fẹ́ perform tó bá tí ọkọ bá gbé one million two million three million ten billion wá fún ẹ kó mọ̀ kó lè perform o because ìfúngbà tó bá gbé délẹ̀ gan bàbá mi ọ̀rọ̀ yìí mò ń sọ yìí o búkì títílayọ̀ sàràkọ́ àyọ́túgà thank you very much Yami. mi mo kàn fẹ́ round up because àsìkò wa ti lọ lórí ọ̀rọ̀ tí bàbá ọláyúni ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ tó káwọ́ gbogbo wọn kò nìyẹn Cherry tó bá gbé owó yẹn lẹ̀ wọ́n tún máa lọ ń ṣe àwọn ètò kan tẹ́yìn ò mọ̀ àwọn olóṣèlú á sọ fún yín kò bá jẹ́ pásítọ̀ ni ẹ jẹ́ kí sọ fún yín wọ́n máa ṣe ètò ètò tán máa ń ṣe yẹn ló máa ń káwọ́ wọn kò èèyàn ò lè ná bílíọ̀n kó má ṣètò lé lórí nítorí pé ìwọ́n tó gbówó fún kò trust ẹ bísínẹ́sì ni bí ìgbà tájọ fẹ́ ṣe business tá à dáwó jọ ni èèyàn kan lè dà wá kó má bàa dà wá wá ṣe ètò ètò yẹn náà máa ṣe tí àwọn èèyàn yẹn ò ní fi pàfọ́ọ̀mù fún àwọn ará àdúgbò ṣe understand bàbá mi tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ ká continue lórí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá lè pè wá tẹ́ nìkan remember in Nigeria there ẹ unis. ọlá Eunice ẹ ṣe gan bàbá mi God bless you sir remember in Nigeria there There is no system working since 1960. Nothing else abroad system is absolutely different to Nigeria. Yeah, abroad system is different to Nigeria, but it can still work. Àwọn ìlú yẹn náà before years kí nǹkan wọn tó start working mo mọ wọn nǹkan tó wọn náà go through they are going through a lot because a lot of white people not ti sọ fún wa nǹkan tó wọn náà go through àṣé gbogbo nǹkan táwa náà ṣe làwọn náà máa ń ṣe ń gbà ẹ̀bọ̀ kọ́ lọ́ọ̀ tó dá wọn lò ọlọ́run á dá wa lò bàbá mi ẹ jẹ́ ká kọ̀ support ẹ jẹ́ à support nàìjíríà ká dẹ̀ support àwọn ọmọ wa tó fẹ́ ṣe àwọn tabari kó fẹ́ ṣe jẹ́ ká support wọn tẹ bá wò káàkiri àwọn èèyàn support wọn kí nàìjíríà lè dá kó lè rọ tonílé tàlejò náà ní káwa náà lè rí ibi dé sí láṣẹ ìdùmarè gbogbo gbogbo àtàwà lájò la máa rí dé sí gbogbo àwa tàwà ní nàìjíríà káàkiri gbogbo wa ló máa rọ̀ lọ́rùn ní tilé toko lágbára ọlọ́run ọlọ́run adébáwa tún nàìjíríà ṣe láṣẹ ìmàrè ẹ holy tour ẹ ṣe gan ẹ bàbá mi ọlá univ univ thank you very much bukola titila ọsàlàkọ thank you very much ìbùkún jẹjẹ ẹ adp aláyọ ẹ and then ah ìpè yìí ẹ time ti lọ ẹ time ti lọ ẹ ló ta ló sọ̀rọ̀ atáyéṣe atáyéṣe àtàyè ṣe o. ọ̀rọ̀ ìbẹ̀ oníṣègùn ló ń sọ̀rọ̀ ìbẹ̀ síwájú àtàyèṣe ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni o. ẹ mọ̀ ọ́n tún ṣe dókítà tó bá ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ dókítà tó bá ti di next week sir ẹ wà lórí ètò ìyá ìjọ ń tún ọlọ́run mo fẹ́ kí n sọ̀rọ̀ ṣe ti gbọ́ so um, um, nísìnyí à ń lọ nù nẹ́tíwọ́ọ̀kì ni wọ́n ti sọ̀rọ̀ látẹ̀ wọ́n ti yẹ fún buhari aláti sọ fún wọn pé kọ́kàn bá wa tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ dókítọ̀ mo ti kọ̀ dẹ̀ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ dókítọ̀ ẹ jọ ẹ jẹ́ pé ẹ̀yin lẹ máa kọ́ pé wọlé next week mo ń retí ìpè yín ní next week lágbára ọlọ́run ẹ topic yìí sì wà lẹ̀ fún wa because a time election la wà yìí dókítọ̀ ẹ má bínú sí wa ẹ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ti ní nọ́mbà ẹ lọ́wọ́ rò pé network wa máa da ní next week láṣẹ Èdùmàrè ẹ ire o gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá ire lójú yín màmá rí o ire lójú owó rí o gbogbo ẹ̀yin tẹ́ dúró tì wá adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó fún wa ṣe ní tèmi adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ pè wá gbogbo ẹ̀yin tẹ́ wò wá gbogbo ẹ̀yin tẹ́ dá sọ̀rọ̀ wa gbogbo ẹ̀yin tẹ́ sọ pé iṣẹ́ tó dà láṣẹ adúpẹ́ iṣẹ́ tí náà ní bàjẹ́ o láṣẹ Èdùmarè à ń lọ báyìí náà èmi Olúmídé Mr Current Affairs ó já sọ pé ó dàbọ̀ ó dìgbà kan náà ire o ire kàǹkà. ilé bó ṣe wù ká ṣe pẹ́ lájò tó ìròyìn àkọ́tún mílíkì ayé gbọ́hàn àti ìgbàlódé kánú ni létí àṣà àti ìṣẹ̀lẹ̀ kàrò ti re débi òǹkà níbi ọ̀rọ̀ kàbìtì tó wúwo tí kò ṣe é bọ̀ bẹ́ẹ̀ gbàyà bí àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni oníṣẹ́ ti bẹ̀bẹ̀rẹ̀ kábílẹ̀ kẹsí di ọmọ ẹlòmíì gbogbo ẹ̀yin ọmọ káàrò jíire tó fẹ́ kájẹ́ búgbà rẹ̀ jẹ máa bọ̀ tààrà níbi ilé rédíò tiwantiwa fún ìpolówó ọjà àti ìgbẹ́sìgà owó ìdákọ̀mù lọ́sàn láti jẹ́ kí ọjà rẹ̀ di ìlú mọ̀ kákàrí ayé ìyá ìbàdàn ẹ̀lẹ́fẹ̀ wọn ẹ máa kú iṣẹ́ ọpọlọ àti ìfaradà fún ọmọ òdua ẹlẹ́dùn àyọ̀tùbọ̀ tí ó lẹ́yìn dé lẹ́lẹ́rí náà tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí zero seven four two four seven two eight seven seven four three zero seven four two four seven two eight seven four three tàbí studio number o seven four five nine three five three seven nine nine o seven four five nine three five three seven nine nine níbi ká fọ̀rọ̀ wọ́rọ̀ lórí àtọ̀rọ̀ gbèsè yìí ni ìbílẹ̀ rédíò tiwantiwa táwọn yọ jọ̀ọ́. Authentic Entertainment Organization Authentic Entertainment Organization Authentic Entertainment Organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ fún ìnáwó yín ẹ alága fún engagement yín ẹ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ ah authentic entertainment organization wọ́n tún ti gbé dé fún gbogbo ìnáwó yín ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín ẹ̀yin sì ẹ̀ tí mí kan abẹ́tí ẹ̀ tí wò pé bò lẹ̀ ṣe fẹ́ ṣènáwó yín ẹ má mí kàn mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù authentic entertainment organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín wọ́n bá yín tó ṣètò gbogbo ayẹyẹ yìí wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn authentic entertainment organisation ìlú London náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹyẹ yìí ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o oh seven nine o oh eight o oh two five nine four four o seven nine o eight o two five nine four four tàbí o oh seven four two four seven two eight seven four three o oh seven four two four seven two eight seven four three ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lọ́ọ̀lì o oh seven at yahoo dot co dot uk wọ́n ń bẹ lórí twitter wọ́n ń bẹ lórí facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí authentic entertainment organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ̀sì rí i pé rere lolúwa. Diva Des.